نحمده على فضله وإحسانه ونشكره ونستعينه على ذكره وشكره ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأمينه على وحيه من به علينا فعلمنا الكتاب والحكمة فزكانا وهدانا وبين لنا ما أنزل الله إليه حتى أكمل الله به الدين وأتم به النعمة وأقام به الحجة أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته dájúdájú kò pamọ́ sí ẹni kankan dájúdájú Allah wa ta'ala ó Se ìmọ̀ ní nǹkan tó ṣe wípé àwọn yóò máa jogún látara àwọn ànábì tí Allah wa ta'ala ó sì ti àwọn olùmọ̀ láwọn ẹni tó ṣe wípé nínú gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan àwọn làwọn tí wọ́n fi ń dájú nínú wọn. Allah subhanahu wa ta'ala yóò máa fi wọ́n yóò máa fi jẹ́ wípé yóò máa tàtàrà wọn yóò máa jẹ́ káwọn èèyàn máa ma ẹ̀sìn ní gbogbo gbà Allah subhanahu wa ta'ala yóò sì máa tàtàrà wọn yóò máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ èyí jẹ́ ìgbẹ́ èyí tó jẹ́ wípé ni Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ó ti tàtàrà àwọn olùmọ̀ yìí. nǹkan púpọ̀ tí ó bá ti bàjẹ́ Allah subhanahu wa ta'ala ó ti fi wọ́n ṣàtúnṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí bá ti jẹ́ pé wọ́n ti jẹ́ ní ìfìnà Allah ta'ala nínú rẹ̀ ó fi àwọn ìmọ̀nà wọn mélòó mélòó nǹkan nínú àwọn tó jẹ́ gbogbo àwọn tó fẹ́ bẹ́ẹ̀ sìn jẹ́ wọ́n ti fẹ́ gbé jáde tó ṣe gbé nínú rẹ̀ gan Allah ta'ala tí ó pa àwọn rádaràdà yìí rẹ̀ adúpẹ́ fún Allah ọba tó ṣe ìmọ̀ ní nǹkan tó jẹ́ wípé nǹkan tó ga ni ó sì jẹ́ wípé kálukú náà mọ̀ ní nǹkan tó ga ẹni tó bá wà kò ní jẹ́ni tí ó mọ̀fọ́ láyé àti lọ́jọ́ gbìndàlùkẹ́yàmọ̀ ní nǹkan tó sì ṣe wípé oníkálukú ìmọ̀ ń tàn mọ́ láti jẹ́ wípé wọ́n pàpẹ́ mọ́ra rẹ̀ mọ́. àwọn olùmọ́títọ́ lọ́pọ̀lọpọ̀ nípa àwọn dáadáa oríṣiríṣi àwọn dáadáa oríṣiríṣi ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ilé ti ń bẹ fún wíwá ìmọ̀ àti ti jẹ́ ẹni tí wọ́n mọ̀ pè mọ́mọ̀ nílẹ̀ ní àpèmọ́ra tòdodo tí èsì àpèmọ́ra ti rọ́ lẹ́ni tó ṣe gbé yẹn kọ ní kíkọ́ dáadáa àwọn olùmọ́tọ́ lọ́pọ̀lọpọ̀ nípa dáadáa tí ń bẹ níbi rẹ̀ wọ́n ti jẹ́ wípé àwọn àhàdíìsì lóríṣiríṣi wá lórí eléyìí àwọn olùmọ̀sọ àwọn àsọtẹ́lẹ̀ lórí fìdíìdì fún wa nípa àwọn dáadáa tí ń bẹ níbi mímọ kọjú mọ́ wíwá ìmọ̀ àwọn olùmọ̀ yìí wọ́n ṣe dáadáa fún wa lórí fìdíìdì títí tó fi jẹ́ wípé gbogbo gbà táwọn èèyàn bá ń bẹ nínú ayé yóò jẹ́ wípé wọ́n wà lórí dáadáa àti máa wá ìmọ̀ àwọn olùmọ̀ yìí wọ́n ṣe wá lójú kòkòrò lọ́pọ̀lọpọ̀ ibadallah dájúdájú àwọn ọláńlá ń bẹ fún ìmọ̀ ń bẹ fún mímọ̀ wáìmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn ọláńlá ń bẹ fún eléyìí tó ti jẹ́ pé kò pamọ́ sí gbogbo mùsùlùmí wípé ọláńlá ń bẹ fún mímọ̀ wáìmọ̀ nípa ẹ̀sìn Islam nítorí wípé kálukú ní máa ń fẹ́ kí wọ́n pè é mọ́ìmọ̀ kálukú ní máa ń fẹ́ kí wọ́n sọ nípa rẹ̀ pé lágbájá yìí ó nímọ̀ lágbájá ó mọ nǹkan nínú ẹ̀sìn rẹ̀ kò sì sẹ́ni tó jẹ́ pé yóò yọnu sí wọ́n sọ pé olódo ni nípa ẹ̀sìn rẹ̀ kálukú náà nínú àwọn mùsùlùmí lọ́mọ ogun ọlá ńlá ń bẹ fún mímọ wáyé mọ̀ nípa ẹ̀sìn Allah àmọ́ ó kù síbi wípé àwọn mélòó ní wáyé mọ̀ yìí torí wípé kò sí ẹnìkan àyàfi kó jẹ́ wípé yóò nífẹ̀ẹ́ sí fún pé mọ́mọ́. Ali ibn Abi Talib radiyallahu anhu wọn ní kafa bil ilmi sharafan an yadda'ihi man la yahsina wa yafraha bihi idha nusiba wípé gbogbo ẹnikẹ́ni tó ṣe wípé òun gan ò mọ gẹ́gẹ́ nínú ẹ̀sìn rẹ̀ kò gẹ́gẹ́ nípa Islam ọ náà ma pàpẹ mọ́ra rẹ̀ inú rẹ̀ sì máa dùn sí kó fi tìtì mà tó máa sọ pé alágbájá sheikh kò fi mọ gẹ́gẹ́ nípa ẹ̀sìn rẹ̀ òní sọ pé ẹ ní jẹ o wọ́n ló tó ìmọ̀ ní iyì àti tí wọ́n bá sì fi tì sí lára inú rẹ̀ ó dùn sí i wàgáfà bìrìjáhìlì dámàn mẹ́nu wà fi ó tó fún àìmọ̀kan ó tó fún ní nǹkan yẹpẹrẹ wípé ẹni tó ṣe wípé ó já yìí kò ní fẹ́ òun mọ́ sọ pé lágbájá olóògbé ni kò mọ gángan nípa ẹ̀sìn rẹ̀ kò sẹ́ni tí máa ń fẹ́ kí wọ́n pè mọ́ kódà kó ṣe wípé kò mọ gángan lóòótọ́ kò ní fẹ́ kí wọ́n nǹkan tó ṣe wípé ó ga ni o tó ṣe wípé gbogbo wájú gbọdọ̀ jẹ́ wípé a sa gbogbo ipá láti rí i pé adẹni rẹ̀. jamaa nínú àwọn ọláńlá eléyìí tí ń bẹ fún ìmọ̀ wọn náà ni wípé ìmọ̀ gángan ní ìpìlẹ̀ pé èèyàn mọ̀nà láì sí ìmọ̀ kò sí ìmọ̀nà fún yàn torí pé kí ló sọ pé òmọ̀nà nípa rẹ̀ òmọ̀ bóòlù ó ti sọ pé wà lórí ìmọ̀nà. tó bá jẹ gbórí ìsìnà ló wà ń kọ́ bó ló ti fẹ́ mọ̀ ìmọ̀ òun ní máa ń sòpin fi máa mọ̀ pé ìmọ̀nà lélẹ̀ téèyàn ó wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an olúwa ní famani ittaba'a hudaya fala yadhillu tó bá tẹ̀lé ìmọ̀nà ní Allah irú ẹni bẹ́ẹ̀ kò ní irú ẹni bẹ́ẹ̀ kò ní sórí ibú. a ìmọ̀ ní máa ń gbéyàn débi eléyìí téèyàn fi dẹni tí ò ní sínà tí ò sì ní sórí ibú láì sí ìmọ̀ ẹ̀yin lè mọ̀ náà torí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe wípé wọn mọ̀ lórí ìfẹ́nu wọn mọ̀ lórí àforígbékalẹ̀ wọ́n máa ń sórí wípé ìtọ́ ní àmọ́ ṣe bóò ni àtẹ́ńṣe wọ́n máa ń sórí wípé bí Allah subhanahu wa ta'ala ti pa wá láṣẹ bá nàbí rẹ̀ ti pa wá láṣẹ wọn àmọ́ sórí wípé ṣe bó ṣe wọ̀ ọ́ nítorí náà bóòlù yóò ti sọ pé òun mọ̀nà nígbà tó ṣe wípé kò ní mọ̀ nípa tó sọ pé òun lọ rẹ̀ pẹ̀lú wípé èèyàn nímọ̀ èèyàn jẹ́ wípé èèyàn mọ̀nà èèyàn sì mọ àwọn nǹkan tí ó ṣe tí ó fi jẹ́ wípé àlùjẹ́ náà ti ń tàn mọ́ pẹ̀lú ìyọ̀ǹda bẹ́ẹ̀ náà ni ó ṣe mọ àwọn nǹkan tó ṣe wípé tó nínú àwọn oore ńláńlá títún bẹ fún mímọ̀ wáyé mà ó náà ní wípé ìmọ̀ gángan ní ìpìlẹ̀ gbogbo ìjọsìn gbogbo nǹkan tó bá ní à nínú ẹ̀sìn Islam nínú ìjọsìn tí Allah subhanahu wa ta'ala yọ́nú sí nínú ọ̀rọ̀ àti iṣẹ́ kò sí nǹkan kan tó gbọ́dọ̀ pilẹ̀ rẹ̀ àyàfi mà torí pé téèyàn bá ṣe láìsí mà èyí ó dé ní ọgbẹ́ni àlùkẹ́yàmá lẹ́ni tí ò ti ládàá kankan fún yóò tún gbéyà lórí pé kò sí ìmọ̀ gángan ní ìpìlẹ̀ gbogbo ìjọsìn torí bẹ́ẹ̀ Islam nínú àwọn ìpìlẹ̀ ni pé wọ́n pọ̀ wà lọ sí wípé kámọ́sí nǹkan kan yàfi Allahu azza wa a gbọ́dọ̀ sí nǹkan yàfi Allahu azza wa jal bí yóò bá wá nímọ̀ nípa bóòlù yóò sì máa ṣe Allah yìí àwọn nǹkan wo lè yóò ṣe wọ́n fi sọ pé yẹn sì ń bẹ lórí mímọ sí lódodo bóòlù yóò sì sọ pé bóòlù yóò sì wá máa jọ́sì fún torí pé ò nímọ̀ nípa àwọn nǹkan tó mọ̀ ṣe tó fi mọ̀ sí bóòlù tí wọ́n ń sìn o nímọ̀ nípa àwọn nǹkan tó ṣe pé tó bá ti ṣe wọ́n o ti jáde kúrò nínú sísìn nínú àwọn nǹkan oníṣiríṣi tí máa ba ìsìláàmù yẹn jẹ́ èyàn onímọ̀ nípa ilé o nímọ̀ gbà tó wà nínú ìmọ̀nà o sì nímọ̀ gbà tó jẹ́ ẹni tó ti ṣìnà tó jẹ́ wípé ó yẹ kó túbá tó ṣe wípé ẹlòmíín bẹ lẹ́ni tí ó pàgọ́ mọ́ra islam àmọ́ ó ti jáde kúrò ní islam lẹ́ni tí ó mọ̀ tó bá sì jẹ́ wípé ó bá jẹ́ni tó nímọ̀ ni yóò jẹ́ pé ń ti ń sọ àwọn kìíní àwọn ìwà burúkú yìí kò ní kó sínú rẹ̀ nínú àwọn àdìsọ́kàn burúkú àtàwọn ọ̀rọ̀ burúkú téèyàn máa sọ tí máa mú ni jáde kúrò nínú ẹ̀sìn Islam yóò jẹ́ wípé ó ti sọ tó bá jẹ́ wípé kò wá ó wá sàṣìṣe ó bọ́ sínú ìkanu rẹ̀ yóò jẹ́ pé ó ti túbá láì nímọ̀ èyàn lè jẹ́ wípé ó kú torí àìgbàgbọ́ ó sì máa ṣe bórí ìgbàgbọ́ lòun wà nítorí náà ẹ̀sìn wa Islam wọ́n máa lórí wípé àgbọ̀dọ̀ sí nǹkan kan lórí àgbọ̀dọ̀ sí nǹkan kan àyàfi Allahu azza wa jalla àti wa alla yu'bada Allahu illa bima shara'a àti gbọ́dọ̀ sí Allah pẹ̀lú nǹkankan àyàfi nǹkan tí Allah fi pa wá láṣẹ a gbọ́dọ̀ sí Allah pẹ̀lú nǹkankan àyàfi nǹkan tó fi pa wá láṣẹ kẹ́hàn kan ronú pé nǹkan báyìí sọ́dí Allah ẹ jẹ́ kí n máa tẹ́fun kò sí tó jẹ́ nínú Islam nǹkan tí Olúwa bá ní ẹsẹ̀ ìyẹn ẹsẹ̀ dédé rẹ̀ òun ni kò ṣe téèyàn bá sàyọ kúrò kan àbíyàn sàlékún Allah subhanahu wa ta'ala ní tó fẹ́ fi man ahdatha bi amrina hadha ma laysa minhu fa huwa rad ẹnikẹ́ni tó bá fi lè mú nǹkan mi tó mú kún àlámọ̀rí wa yìí ẹ̀sìn Islam tó fi kún nǹkan tó ṣe pé kò ti ṣáájú wà níbẹ̀ á dá padà fún mi o nítorí náà wọ́n ní oṣù ẹ̀mọ́ lórí nǹkan tí Allah fi pọ́ láṣẹ bóun ló ṣe wá jẹ wípé òun ṣe nǹkan tó fi pọ́ láṣẹ yìí o sì nímọ̀ nípa rẹ̀ Allah subhanahu wa ta'ala ó pa wá láti pé àgbọ́dọ̀ máa ṣe nǹkan kan àgbọ́dọ̀ kò sí bá ṣe ṣe gbé kò sí wọ́n pa wá láti pé máa ṣe Allah lórí wọ́n pa wá láti pé kí á máa ṣe Allah lọ́kàn ṣoṣo wọ́n ti pa wá láti wípé àgbọ́dọ̀ sí àyàfi pẹ̀lú nǹkan tó fi pa wá láti Imam Bukhari rahmatullahi alayhi àtọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n ní al-ilmu qabla al-qawli wal-amal ìmọ̀lẹ̀ yẹn ní kó di pé èèyàn sọ̀rọ̀ kó di pé èèyàn ti jẹ́ torí pé wọ́n ní kó ṣe sọ̀láàtì onímọ̀ nípa bó wọn ṣe ń ṣe sọ́lá onímọ̀ nípa àwọn nǹkan tó lè ba sọ́lá jìrẹ jẹ́ ajẹ́ wípé bó ló ti jẹ́ pé o ṣe ní ọ̀nà tí Allah subhanahu wa ta'ala fi gbà tó ní jẹ́ wípé ńgbà tó ń ṣe o ti ṣe nǹkan tí ó lè bàjẹ́. pẹ̀lú ìmọ̀ ẹ̀yọ́ mọ̀ nǹkan tí Allah subhanahu wa ta'ala ti ń fẹ́ ẹ̀yọ́ sì mọ̀ nǹkan tí Allah subhanahu wa ta'ala tí kò fẹ́ ní odidi àti ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ sábà mọ eléyìí a rí i pé èèyàn ò lè máa ti súnmọ́ Allah pẹ̀lú àwọn ìjọsìn rẹ̀ àyàfi pẹ̀lú ìmọ̀ nítorí pé ìjọsìn tí ó gbẹni súnmọ́ Allah yóò jẹ́ ìjọsìn téèyàn ṣe gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti fẹ́ ìjọsìn tó lówá fi pani láti téèyàn ṣe gẹ́gẹ́ bó ti fẹ́ nínú hadithul qudusi Allah subhanahu wa ta'ala ń sọ fún wa wọ́n ní wa ma taqarraba ilayya 'abdi bi shay'in ahabbu ilayya mimma iftaradtuhu alayhi ẹrú mi ò ti súnmọ́ mi pẹ̀lú nǹkan kan bí nǹkan tó jẹ́ pé òun ni nǹkan tí mo ṣe lọ́nà yẹn lórí rẹ̀ àwọn nǹkan ọ̀ràn yẹn àwọn ọ̀ràn yẹn yìí kò lè gbé ní súnmọ́ Allah nígbà téèyàn bá ṣe ní gọríǹkọ̀dí èèyàn ṣe lọ́nà tí Allah subhanahu wa ta'ala ó eléyìí kò lè fún yẹn nínú àwọn dáadáa oríṣiríṣi tí ń bẹ fún ìmọ̀ òun náà ni pẹ̀lú ìmọ̀ èèyàn tó ṣe ń pé yóò fi máa ti àwọn ète àṣetọ́ọ̀nù dànù èyí ò ní mọ̀ nípa àwọn eléyìí tó jẹ́ pé gbogbo nǹkan nípa àṣetọ́ọ̀nù ó sọ níwájú Allah gbogbo wa lòun ò ní gbóhùn sí lọ́nà gbàtí Allah subhanahu wa ta'ala pa láti kó forí kalẹ̀ fún baba ńlá wa Adam tó wá kọ̀ tí Allah subhanahu wa ta'ala bínú sí olúwa ni fakhruj minha fa innaka rajim wa inna alayka torí pé ní ẹ̀kọ́ yán lánà ó sì máa jẹ́ díẹ̀ títí dọjọ́ gbin dàlùkìyàmà ó tọrọ lọ́dọ̀ Allah bá a ń zírí ní ila yawmi ìbàdàn ìrẹ́ olúwa ẹ lọ́mi lára títí díjọ́ tí wọ́n tẹ́ gbé gbogbo wọn dìde lẹ́ẹ̀kan náà lolúwa sì ṣe fún un qala fa innaka minal munzarin nítorí náà ń sọ pé wọ àṣetọ́nà dáná lórí wípé sì ń dáná lọ́wọ́ ó tẹ̀lé sí Allah ó bẹ Allah olúwa gbàdúrà rẹ̀ bóò ni wọ́n tó wá jẹ́ wípé lórí ìjọsìn Allah ló ń bẹ̀ tó jẹ́ wípé wọ́n ń jọ́sìn fún Allah ló kan ṣoṣo bóò ló sì wípé ó tọrọ lọ́dọ̀ Allah Allah ni fún ọ nítorí náà ìyẹn gbọ́dọ̀ máa pọ̀ nínú mímọ̀ tọrọ lọ́dọ̀ Allah àṣeyìbọn ó sọ wípé òun ó rí fóun ti gbogbo wa lọ́nà nínú gbogbo àwọn ọmọ àrọ́mọdọ́mọ ànábì Adam òun ó rí pé gbogbo wa lòun sì lọ́nà àyàfẹ́ ní kí Allah bá fẹ́ òun máa wá lọ́tún lósì òun ó rí fóun sì wà lọ́nà ìsì ń ṣiṣẹ́ tọ̀ òun àtàwọn ọmọ ogun rẹ̀ ó wá dọwọ́ oníkálukú àwa tó jẹ́ pé oríire táyé àtàlùkìyàmù là ń wá kó jẹ́ pé agbára wa lọ́wọ́ àwọn aburú àṣetán yìí èyí wá lè jẹ́ni tí ó gbára rẹ̀ lọ́wọ́ àwọn aburú yìí àyàfi pẹ̀lú ìmọ̀ o nítorí pé pẹ̀lú mọ̀ lèyìn ó fi mọ̀ wípé nǹkan yìí nínú àwọn èyí ó mọ àwọn ròyìnròyìn àṣetán lórí tìrìtì èyí ó mọ ibo ní ti wá bó ní ti wá èyí ó mọ mọ̀ tí mọ́nì rẹ̀ bá ń lékún sí àbí mọ́nì rẹ̀ ń dínkù torí pé bí mọ́nì bá jẹ́ lékún àṣetọ́nù yóò mọ wá ti jìnà sí yàn tó bá ti jẹ́ pé kí mọ́nì yẹn dínkù kọ́ ajẹ́pá ṣetọ́nù kì í fi tẹ́sẹ̀ lára yẹn nu pẹ̀lú ìmọ̀ lèyàn fi mẹ́lẹ̀ o torí pé láì sí ìmọ̀ èyàn jẹ́ pé àṣetọ́nù yóò mọ fi hàn bó ṣe wù gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith látọ̀dọ̀ anábìsọ̀ wọ́n ní faqihun wahidun nínú hadithi ibn abbas àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n sọ pé hadithi yìí kò fẹsẹ̀ nílẹ̀ àmọ́ wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ ńkọ́ ìtumọ̀ rẹ̀ dá wọ́n ní faqihun wahidun ashaddu ala shaytani min alfi abid ẹni tó ṣe pé kàn sí allah lásán wọ́n sọ pé nǹkan yìí ń bẹ kì í ṣe nínú nǹkan tí fi ń sin allah kò nímọ̀ nípa rẹ̀ fúnra rẹ̀ wọ́n lánàá bí ní faqihun wahidun olùmọ̀ ẹyọ kan tó nímọ̀ nípa ẹ̀sìn ó burú lórí àṣetọ́ni àṣetọ́ni bẹ̀rù rẹ̀ ju ẹni tó jẹ́ ó rẹ̀ ju one ẹni tó jẹ́ gbé wọ́n sin Allah lọ àwọn one tí wọ́n sin ni olùmọ̀kan ju gbogbo wọn lọ nítorí pé eléyìí yóò mọ̀ tá ṣetọ́ni bá ti dé yóò mọ̀ gbà tó yẹ kó tètè sáàdì Allah níbi àwọn aburú rẹ̀ àṣetọ́ni ò ní rẹ̀ dé o ìgbòho ọ̀run mọ̀ kò ní gba ọ̀nà kan àyàfi kó ṣe gbà ṣe tọ́ ni ó gba ọ̀nà míì torí wípé wọ́n nímọ̀ nípa ẹ̀sìn wọn wọ́n sì ṣe iṣẹ́ tó mú wọn dẹni tó ṣe wípé ga ó fi di gbà ṣe tọ́ ni ìṣe kí ni ń bẹ̀rù wọn. ìmọ̀ sọ ara rẹ̀ ìmọ̀ ni máa ń ṣe kí àmọ́ tó bá jẹ́ ń pé wọlé ayé lèèyàn kọjú máa di máa wá èèyàn lè mú mọ̀ sọ́wọ́ rẹ̀ èèyàn nílé kúrò lé téèyàn bá kúrò lé díẹ̀ yóò tún máa wá di padà sílé nítorí pé èèyàn ni ó mọ̀ sọ́wọ́ àmọ́ ìmọ̀ ńkọ́ yóò mọ̀ sọ́ èèyàn ni ìmọ̀ máa ń sọ olówó rẹ̀ ni torí wípé ìmọ̀ yìí yóò mọ̀ wúlò fún gbogbo gbà o ní wá lọ dìnà kó tó di pé ó mọ̀ mu kọfífù hamli yóò jẹ́dù haifu kúnta pẹ́pẹ́ ọ̀rọ̀ gẹ́nìmọ̀ tó ṣe wípé o bẹ̀rù kó lè kan lè jágbà mọ́ lọ́wọ́ inú ọpọlọ rẹ àti ọkàn rẹ ló wà nǹkan tó ṣe pọ́ wúwo nǹkan tó ṣe pọ́ fúyẹ́ ni gbogbo ibikíbi tó bá wà ìmọ̀mọ̀ pẹ̀lú rẹ yóò ti mọ̀ wúlò fún ọ ní gbogbo ìgbà tó bá ní bùkátà sí yóò jẹ́ wípé Allah subhanahu wa ta'ala látàrí ìmọ̀ yóò mọ̀ sọ́yàn kúrò níbi aburú àṣẹ ìtọ́ni àwọn fìtínà oríṣiríṣi yóò jẹ́ wípé èèyàn ti ṣáájú mọ irú rẹ̀ èèyàn ti ṣáájú mọ àwọn irú rẹ̀ tó ti tẹ̀lẹ̀ èèyàn ó máa bóò ni Allah subhanahu wa ta'ala bóò ló ṣe kọ́ àwọn ànábì rẹ̀ kí wọ́n bọ́ níbẹ̀ bóò ló ṣe jẹ́ wípé àwọn ẹni ìṣáájú kí ni àwọn nǹkan tí wọ́n ṣe tó fi kó ìparun bá wọn téèyàn òfin ní jẹ́ wípé èèyàn ó ṣe irú rẹ̀ tó ṣe wípé àṣẹ tọ́ọ̀nù ó ti kó wọn sínú àwọn aburú tó ti mú wọn di ẹni tí Allah subhanahu wa ta'ala bínú sí èyàn mọ gbogbo àwọn eléyìí èyàn fi jẹ́ wípé èèyàn ń sọ́ra fún un nítorí pé béèyàn bá ti ń sàlékún nínú mọ̀ bẹ́ẹ̀ lèèyàn ti mọ̀ sàlékún nínú àwọn ọgbọ́n ilé ayé nínú àwọn ọgbọ́n àti gbélé ayé àtàwọn ọgbọ́n oríṣiríṣi béèyàn fi rálùkẹ́ yá mọ̀ torí pé wọ́n sọ pé Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ wọn láti nàbí sallallahu alaihi wasallam ń bá wa sọ̀rọ̀ bóòlù ètò wa ní jẹ́ wípé àwọn ọgbọ́n tó dópin ló wà ń bẹ̀ àwọn ọgbọ́n tó dópin tí máa ń rí látara mọ̀ ó di gbogbo èyíkéyìí tẹ́nìkan lè mọ pàtó mọ́ra rẹ̀ lọ láì sí ìmọ̀ ẹ̀sìn pẹ̀lú rẹ̀ nínú àwọn dáadáa oríṣiríṣi eléyìí tí ń bẹ fún ìmọ̀ òun náà ní bí Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ ìmọ̀ ó sì nífẹ̀ẹ́ àwọn olùmọ̀ Allah subhanahu wa ta'ala ó ní wọn láyé ọ̀pọ̀lọpọ̀ nínú al àti sunna nabi sallallahu alayhi wa sallam Allah subhanahu wa ta'ala ó sì dàgbéga pọ̀ fún wọn ó sì ṣàgbéra agbéga pò fún wa lóríṣiríṣi láyé àti lálùkọ yá mi nínú àwọn dáadáa tí ń bẹ fún ìmọ̀ òun náà ni wípé pẹ̀lú ìmọ̀ èyí ó máa mọ̀ nípa olúwa rẹ̀ èyí ó mọ̀ nípa olúwa rẹ̀ èyí ó mọ̀ nípa àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ eléyìí tó ṣe wípé yóò pèèyàn lọ síbi mímọ̀ pé búbú Allah gẹ́gẹ́ bó torí gbé yẹn wọ́n mọ̀ pé òun ni aljabbar almutakabbir alaziz gbogbo àwọn eléyìí èyàn mọ̀ pé Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó borí òun lọ́ba onímọ́tómọ́tó òun lọ́ba tó ga tó ṣe wípé gbogbo nǹkan tó bá fẹ́ kó jẹ́ téèyàn yóò jẹ́ téèyàn gbogbo ohun tí ò bá fẹ́ kó jẹ́ téèyàn kò sí bó ṣe lè di téèyàn téèyàn ó máa èyàn ó máa ṣàlékún nínú mọ̀ nípa olúwa rẹ̀ èyí tí ó mú yẹn máa ṣàlékún torí pé gbogbogbà èyàn máa rántí torí pé èyàn máa èyàn sàlékún ìmánì débi wípé gbogbo nǹkan tó lè pè yàn lọ sí di ìjọsìn fún nǹkan mi tó yàtọ̀ sí Allah èyàn máa jìnnà sí i. pẹ̀lú ìmọ̀ èyàn máa wọn ẹ̀sán oríṣiríṣi eléyìí tí Allah azza wa jalla tó ti pèsè ilẹ̀jẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo láyé àti lálùkẹ́yàmà eléyìí tí ó mọ̀ pé ní lọ sí di mímọ̀ sí àwọn dáadáa lóríṣiríṣi nínú àwọn aláǹlá eléyìí tí ń bẹ fún ìmọ̀ òun náà ni wípé látàrí ìmọ̀ o èyí ó jẹni tí Allah subhanahu wa ta'ala tí ó ṣàgbéga gbò fún nínú ẹ̀sìn rẹ̀ àti nílé ayé àti lọ́jọ́ gbẹ̀ndàlùkẹ́yàmà látàrí ìmọ̀ èyí ó jẹni tí Allah ṣàgbéga kò fún nínú ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ ó máa da sí yóò sì jẹ́ ẹni tó ṣe pé ilé ayé rẹ̀ gan yóò da yóò sì jẹ́ nǹkan àpọ́nlé fún lọ́jọ́ gbẹ̀ndà lùfẹ́yàmẹ̀. olúwa ń sọ fún wa nínú Al-Qur'ani alápẹ̀lẹ́ olúwa ní yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat Allah subhanahu wa ta'ala yóò máa ṣàgbéga kù fáwọn ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo nínú yín àmọ́ àwọn tó wá jẹ́ olùmọ̀ńgọ́ àgbéga lórí àgbéga ni Allah subhanahu wa ta'ala wọn ti fún a rí wípé olúwa ń fún wa rò nínú àyà yìí wípé àgbéga pò yóò máa dé bá àwọn olùgbàgbọ́ òdodo látàrí ìgbàgbọ́ tí wọ́n ní ń jẹ́ àgbéga gbogbo wa náà láti mọ̀ wípé méjì ó ẹ̀yọ̀ kan lọ tí nǹkan yàrá ti lè mú kò sẹ́ni tí bínú sí olúwo sàgbéga fún wọn látàrí pé wọ́n tún wá jẹ́ olùmọ̀ olúwo ó tún ṣe àgbéga lórí àgbéga fún wọn. olúwa wa ni walladhina utul ilma darajat àgbéga lórí àgbéga fún àwọn tó ṣe wípé àti fún nímọ̀ olúwa fún wọn nímọ̀ látàrí wípé wọ́n mójútó àwọn sábàbí eléyìí tó ṣe pé èèyàn máa mójútó oru rẹ̀ láti rí ìmọ̀ nítorí pé kò sẹ́ni tó máa bímọ ìmọ̀ kálukú máa wà ní والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا Allah subhanahu wa ta'ala ó mú ìjáde láti inú àwọn ẹ̀yà yìí lẹ́ni tó ṣe wípé ẹ̀mọ̀ kankan ẹ̀ lè rọmọ tuntun bọ́ bí nìkì kó wá jẹ́ wípé yóò mọ kó jẹ́ wípé ìgbà tó bá dàgbà sí yóò mọ sọ̀rọ̀ yóò mọ sọ̀rọ̀ ìmọ̀lẹ́nu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n mọ̀ kọ tí gbóhùn náà fi di ẹni tó nímọ̀ النبي صلى الله عليه وسلم وان كل kullu mawludin yuladu ala al-fitra gbogbo gbogbo bímabíma ìmọ bímọ lórí gbogbo ẹni tí wọn bí wọn bí lórí àdámà wípé yóò jẹ mùsùlùmí ni àdámà wípé yóò jẹ mùsùlùmí àmọ́ tó bá di wọnú islam gan yóò kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn yìí yóò fi jẹ́ wípé ó nímọ̀ nípa rẹ̀ láì kọ́ nípa rẹ̀ èèyàn ò lè nímọ̀ nípa rẹ̀ o ẹni tó sì nímọ̀ nípa rẹ̀ kò dàbí ẹni tí ò nímọ̀ nípa rẹ̀ nínú àwọn dáadáa oríṣiríṣi eléyìí tí ń bẹ fún ìmọ̀ òun náà ni òun náà ni wípé ìmọ̀ ìmọ̀ darí ẹni lọ síbi àwọn ìwà alápọ̀nlé lóríṣiríṣi àti àwọn ìwà eléyìí tí Allah subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí ìsì máa mú yàn ma àwọn ìwà tó jẹ́ pé ìwà burúkú ni tó jẹ́ pé kò lè mú yàn rí dáadáa táyé kò sì lè mú yàn rí dáadáa tàǹfẹ̀yàmà eléyìí yóò mú yàn ma je wípé yóò ma sojú kòkòrò lati je wípé awon wa le ma bá lọ́wọ́ rẹ̀ nítorí pé òun mọ̀ àwọn dáadáa oríṣiríṣi ti ń bẹ níbi àwọn wa dáadáa yìí nígbà tí èèyàn bá ka hadith anabi sallallahu alayhi wa sallam tí ànábì sọ fún ma wípé èèyàn ní máa ń sòtọ́ àyàfi kí wọ́n kọ fún lọ́dọ̀ Allah pé lágbájá yìí kọ́ olódodo ni àmẹ́nìtì òun gán ti mọ́ ó ti mọ́ dáadáa tí bẹ́ẹ̀ pé níbi mímọ́ sòdodo wọ́n kọ́ fún alátókè gbogbo sánmà méjèèjì ìgbé lágbájá yìí kọ olódodo ni wọ́n sì sọ fún wa pé èèyàn onímọ̀ parọ́ títí tó ń fi kọ fún lọ́dọ̀ ọlọ́gbọ̀n òkúrọ́ ní lágbájá téèyàn bá mọ àwọn dáadáa yìí náà ni pé kò tó pé èèyàn kà mọ̀ pé wọ́n ní àmọ́ sí nǹkan báyìí mọ kí ni dáadáa tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò àwọn nàwábí lórí ìdíríṣì ilé ìtànàbí sọ̀rọ̀ àìsílẹ̀ tó wà lórí ìdíṣì tèrè ànábì ni ẹni tó bá mójútó àwọn súnánù rọwájì nínú àwọn etí ànábì sọ̀rọ̀ àìsílẹ̀ dákọ̀ fún wa ẹni tó bá mójútó wọn Allah kọ́ ilé kan fún láti lẹ́nà pẹ̀lú gbẹ̀yàn mẹ́lẹ̀ yóò máa wùyàn wọn àní ti sọ láti jọ kan kó gba àwọn ládá oríṣiríṣi sánàbí ní ibẹ̀ fún yẹn níbi jíjòkó pé mọ̀lẹ́kọ̀ mọ̀ sàdúrà fún èèyàn mọ̀ pé à wọ́n ní mọ̀lẹ́kọ̀ mọ̀ sàdúrà fún mi nígbà tí mo bá wà láyé tí mo ti jòkó tí mo ti ṣe sọ̀láàtì èèyàn jẹ́ wípé èèyàn tún jòkó ń bẹ̀ dáadáa sí torí pé èèyàn mọ dáadáa sí bẹ́ẹ̀ pé mọ̀lẹ́kà ń sàdúrà fún gbogbo wa tó bá ti bẹ́ẹ̀ ni mọ̀lẹ́kọ̀ mọ̀ sàdúrà fún téèyàn bá mọ àwọn dada yìí pẹ̀lú àwọn ẹ̀san ńláńlá tí ń retí rẹ̀ èyàn jẹ́ wípé èyàn tún pọ̀ ní mímọ jẹ́ fún Allah lódodo yóò ti yóò ti ti yóò ti tìyàn lọ sí àwọn nǹkan tí wa ta'ala tí ó kọ̀ nínú àwọn buruku, burúkú àti àwọn àwà tó fi ń ni èyàn lè i. èyàn ti jìnnà sí gbogbo nǹkan tí ó lè gbéyàn níbẹ̀ kódà gan èyàn kórìíra rẹ̀ èyàn ti mọ àwọn ìyà àwọn ìlérí ìyà oríṣiríṣi eléyìí ti ń bẹ fún ẹni tó bá ṣe irú àwọn ìwà burúkú yìí. kò tó wọ́n sọ fún yàn pé jìnnà sí jìnnà àmọ́ tí bá nímọ̀ nípa àwọn aburú oríṣiríṣi ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó jẹ́ pé ó jìnnà sí قل ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا قل وان تفوانوا ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق قل وان ومن قتل ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما تيابا يا الله سبحانه وتعالى بوديتو awon iya ori fili ti kale fún àwọn ẹsẹ̀ yìí èyí ó jẹ́ wípé gbogbo gbàdé àwọn adé rìn lọ gbèrígbèrí rẹ̀ báyìí èyí ó máa rántí àmẹ́yìn tó kàn gbọ́ nínú wájú pé má pààyàn o yóò wọ́n gbé ilé wọn kàn ní kó má pààyàn àmọ́tẹ́yìn bá ma ìyà tí díyàn lórí nídìí ṣíṣe bá àwọn gan èyí ó jẹ́ wípé yàn pọ̀ ní mímọ jìnnà sí torí pé nínú mà ni wọ́n ti sọ fún ọ pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó yẹ pé kàbá ìrù dùnú àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó yẹ sọ họ́ ìrù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ pé mọ́sùnmọ́ ni tó bá ti súnmọ́ báyìí tó o bá jíyà rẹ̀ láyé ó mọ̀ wà lábẹ́ bí Allah subhanahu wa ta'ala bá ti fẹ́ jẹ́ ògbìn àgbéyàmù tó ṣe wípé kò sí irú túbá tó lè túbá àyàfi tó bá wọ Allah kò forí ìmọ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ tó ga nínú àwọn nǹkan téèyàn máa ń tàtàrà rẹ̀ téèyàn máa ń fi wá àti súnmọ́ Allah ẹnìkan ò sì ní jẹ́ ẹni tó rí súnmọ́ Allah àyàfi kó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ti nífẹ̀ẹ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala ó sì ti pèsè dáadáa fún láyé àti lálùkẹ́yàmù. النبي صلى الله عليه وسلم من حديث ولمن دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان له من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا èyàn jẹ́ wípé látàrí látàrí ìmọ̀déyàn wáyé èyàn jẹ́ wípé àwọn dáadáa oríṣiríṣi jí retí rẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà látàrí wíwá ìmọ̀ fúnra rẹ̀ àti àwọn dáadáa tí wíwá ìmọ̀ tí ó padà bí fún yàn yóò jẹ́ gbogbo èèyàn ti èèyàn ti jogún súnmọ́ Allah nínú rẹ̀ ní ìtàn Nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé man da'a ila huda ẹnikẹ́ni tó bá fi lè pèpè lọ di ìmọ̀nà kan ó pe ẹnìkan nísìnyí lọ sí di wípé ó ti ó ti ṣìnà àbí kò ti wà nídìí ìmọ̀nà tẹ́lẹ̀ ìwọ́ yóò jẹ́ wípé ládá tí ẹni wọn gbà lórí gbóhùn ló pe ẹni yìí lọ sí ibi ìmọ̀nà déédéé ládá gbogbo ẹni tó bá tẹ̀lé èèyàn máa dáadáa kan nìsín èèyàn wá pé èèyàn mẹ́wàá lọ síbi rẹ̀ èèyàn ó gba ládá ru àwọn mẹ́wàá gbogbo irú ládá tí wọ́n bá gbà lórí ìjọsìn tó ń ṣe hùn èèyàn ó gba déédéé ládá hùn àwọn kan nìsín wọ́n ti sọ láti tó ha wọ́n ní ọlọ́ọ̀fù ti sábàbí gbogbo wọn lọ síbi rẹ̀ ó gba ládá tí gbogbo wọn bá ti sọ láti hùn wọ́n náà gbàlú ládá hùn láàyè ń kótó dáàlì kàmí ojú rí ìṣe á wípé wọ́n ló pè wọ́n lọ síbi rẹ̀ tí wọ́n sọ pé wọ́n ní ó gbarú ládàá wọn kò ní dín nǹkan kan kù nínú ládàá tiwọn àwọn náà gba ládàá wọn pé wọ́n náà wá gba irú ládàá gbogbo wọn jẹ̀má káwá sọ pé èèyàn rí àwọn èèyàn pé lọ síbi dáadáa àwọn èèyàn yìí wá pọ̀ gan gbogbo wọn wá ti dáadáa déèyàn pé wọ́n lọ síbi rẹ̀ yìí ẹ wo àgbégakò eléyìí Allah ó ti gbéyàn gan torí pé wọ́n kàn pé wọ́n ni ìwọ́n tó pé wọ́n àwọn náà tún pé ẹlòmíì dáadáa ó ti dégí ni ó ti ń pọ̀ nínú àwọn dáadáa tí máa mú yàn tí ó jẹ́ ni tí ó mú yàn súnmọ́ ọgbọ́n lọ́jọ́ gbẹ̀ndà ìfẹ́yàmù. bẹ́ẹ̀ náà wà láburú o tó jẹ́ pé bí aburú lè yàn sí àwọn yẹn lọ ẹnìkan nídìí yín tẹ̀sìn rẹ̀ dáadáa tẹ́lẹ̀ wọ́n ló ti sábà kò fi kọ́ dínà rẹ̀ níbi kó mọ̀ نبي من man da'a ila dalalatin kana lahu min al-ithmi mithla athami man tabi'a ẹni tó bá pèpè lọ sí di ìsìnà kan ẹ̀ṣẹ̀ tí ó gbà yóò àwọn tí wọ́n ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ń àwọn náà gbẹ̀ṣẹ̀ ń àmọ́ òun náà tún máa gbarú ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó bá ṣe kí tó bá tẹ̀lé lórí ìsìnà tó pè wọ́n lọ sí di mélòó ni ni dáadáa tó ti rí ṣe tẹ́lẹ̀ tó tún wá mọ̀ kó àìdáadáa nìkan fún fi látàrí eléyìí pẹ̀lú wípé pẹ̀lú wíwá ìmọ̀ fúnra rẹ̀ dáadáa oríṣiríṣi ń bẹ fún un àti wípé àwọn dáadáa oríṣiríṣi ó lè jẹ́ nǹkan téèyàn ò rí látàrí wípé èèyàn ti ní ìmọ̀ àwọn dáadáa oríṣiríṣi ń bẹ fún wíwá ìmọ̀ fúnra rẹ̀ nítorí wọn ń bẹ fún lẹ́yìn téèyàn ti ní ìmọ̀ àwọn dáadáa oríṣiríṣi téèyàn lè rí mbẹ̀ nínú rẹ̀ náà ni gbogbo ẹni téèyàn bá pè lọ sí di ìmọ̀ nìkan lórí wípé yẹn náà pé lórí àmọ̀dájú èyí ó jẹ́ wípé èyàn gba èyí ó jẹ́ wípé èyàn gbaru ládá tó ṣe pé gbogbo wọn gbà lórí rẹ̀ àwọn ládá tó ṣe pé yóò mú yàn súnmọ́ Allah. náà nínú àwọn dáadáa ilé tó ti ẹgbẹ́ ń bẹ fún ìmọ̀ òun náà ni wípé ìmọ̀ nínú àwọn nǹkan tí wọ́n kù fún yẹn ni lẹ́yìn ìgbà téèyàn bá ti fàyè sílẹ̀ torí wípé èèyàn fi mọ̀ mọ̀ àwọn tó pọ̀ àwọn náà túnbọ̀ máa fi mọ̀ yìí mọ àwọn ẹlòmíì yóò jẹ́ wípé dáadáa ń tẹ̀síwájú fún yàn lópin ìgbà táwọn téèyàn fi mọ̀ mọ̀ táwọn náà tún fi mọ̀ ẹlòmíì lópin ìgbà tó bá bẹ anabi sallallahu alaihi wasallam nínú hadith anabi ni idha adam inqata'a amaluhu illa min إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له Ànábì ní tẹ́lẹ̀ bá ti kú gbogbo iṣẹ́ rẹ̀ ti pín o kò kú iṣẹ́ kankan fún máa yàfi mẹ́ta sadaqatun jariyah sàárà àdéyàn ṣe tó jẹ́ sàárà àti nsàn aw ilmin yuntafa'u bihi àbí ìmọ̀ tó ṣe gbogbo àwọn èèyàn wọn yé máa ń sàǹfààní rẹ̀ lẹ́yìn ikú yàn ẹni tẹ́yàn kọ́ nímọ̀ òun náà pẹ́ lómi ẹni tẹ́ yàn kọ́ ní mímọ̀ alukur'ani ké òun náà kọ́ lómi mímọ̀ alukur'ani ké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́ra wọn lọ bẹ́ẹ̀ lè ládọ́wọ́ àmọ́ báyàn ló sáré nǹkan mélòó gan ló dé tó fi wá jẹ́ pé adúrú dáadáa yìí yóò máa ṣe kí ni yóò àmọ́ bọ̀ ìmọ̀ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kà kúnnù ilé ayé tó ṣe wípé yóò tán ìlọ̀pọ̀lọpọ̀ káàkùn ìmọ̀ tó ṣe wípé ìmọ̀ bí dáadáa táyé fún yàn yóò tún bí dálùkẹ́ yá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ káàkùn àwọn ẹ̀rí lóríṣiríṣi nínú al-Qur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam ó wá nípa àwọn dáadáa oríṣiríṣi tí ń bẹ fún ìmọ̀ àti àwọn ẹni tó ṣe gbé wọn nímọ̀ eléyìí tó ṣe gbé ń sàlàyé ẹ̀yìn ẹ̀yìn ńlá àti ẹ̀san ńlá eléyìí tó ṣe gbé retí àwọn olùmọ̀ láyé àti lálùkẹ́yàmọ̀. lẹ́yìn tó ṣe wípé yóò máa fi àwọn múmìnì lọ sí di wípé káwọn náà jẹ́ni tó ṣe wípé wọ́n máa sa gbogbo agbára wọn láti jẹ́ wípé àwọn náà máa wáyé mọ̀ Allah subhanahu wa ta'ala ń sọ nínú ni qurani alápẹ̀lẹ́ Olúwa ní innama yakhsha Allaha min ibadihi al-ulama dájúdájú kò tí ìmọ̀ ń páyà nípa rẹ̀ òun ni ìbẹ̀rù Allah eléyìí tó ṣe ti máa bi fún yàn àyàfi ìmọ̀ ìbẹ̀rù Allah tó ṣe pé ìmọ̀ ni máa bi láì ní ìmọ̀ èyàn ò lè dé ìpele yìí nínú ìbẹ̀rù Allah àmọ́ pẹ̀lú ìmọ̀ èyàn ó dé ìpele wípé èyàn ń fáyà Allah nípa pàbó ti ẹgbẹ́ ẹ̀mọ́ fáyà rẹ̀ olúwa ni kò sẹ́ni kankan tí máa ń fáyà Allah nípa bí àwọn olùmọ̀ àwọn tí àwọn náà ni àwọn olùmọ̀ nítorí wípé béèyàn bá ṣe ń ṣàlékún ìmọ̀ nípa olúwa rẹ̀ bẹ́ẹ̀ ni ìmánì ló máa lékún sí bẹ́ẹ̀ náà sì ni yóò máa jẹ́ wípé yóò máa ga nínú mímọ̀ tẹ̀lé ti Allah Ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní laysa al-ilmu an kathrati al-hadith walakinna al-ilma an kathrati al-khashya gẹ́gẹ́ pípọ́ mọ̀ òun ni kí wọ́n sọ pé hadith ti lágbájá ha ó pọ̀ ó dà ọ́ ha gbogbo àgbọ̀rá nìtorí kìí ṣe dáadáa mọ́ ni kìí ṣe pé ìmọ̀ pọ̀ lọ́dọ̀ rẹ̀ ni nǹkan tí máa ń fi hàn wípé lágbájá ó jẹ́ olùmọ̀ lódodo òun náà ni kó jẹ́ ni tí ń ju ẹni tí ò ní mọ̀ lọ. olúwa tó ń sọ nínú Al-Qur'ani alágbèlé olúwa ní kul hal yastawi alladhina ya'lamuna wal ladhina sọ fún wọn èrè ànábì sallallahu alaihi wasallam pé àwọn tí wọ́n nímọ̀ àtàwọn onímọ̀ àtàwọn tí wọ́n nímọ̀ ǹjẹ́ wọ́n lè dọ́gba ǹjẹ́ wọ́n lè dọ́gba bí wọ́n lè dọ́gba láéláé ẹni tó nímọ̀ àtẹni tó nímọ̀ nínú àwọn tí yóò ṣe tí yóò ti lè dé kí wọ́n dọ́gba òun náà ni àwọn kàtà ti sọ. Allah subhanahu wa ta'ala kò pa ànábì rẹ̀ sallallahu alaihi wasallam kò pa láti ẹ̀kọ́ kó tọrọ nǹkan kan àyàfi ìmọ̀ olúwo pàdánù láti ẹkọ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ àyàfà ní fún mọ̀ olúwo sọ fún pé kó tọrọ wípé ẹsàlékún ọmọ fún mi àbí ẹsàlékún owó ilé ayé fún mi olúwo ní kádàbí tọrọ ilé fata'ala Allahu al-maliku al-haq wala ta'jal bil-Qur'ani min qabli an yuqda ilayka wahyuhu wa qur rabbi zidni ilma nínú gbogbo dáadáa nǹkan tó ní wá gbà ní sọ̀rọ̀ wá tẹ́lẹ̀ láti láti tọrọ òun nìkan ní ìgbà gbogbo nǹkan yìí kù olùwò gbàdébí láti láti tọrọ rẹ̀ yàtọ̀ sáwà lónìí tó wá jẹ́ pé gbogbo àdúrà ẹlòmíì tẹ́ bá gbọ́ kò ju pé tọrọ ní ayé lọ olúwa fún mi lówó olúwa fún mi lọ́kọ̀ tuntun olúwa kọ́lé fún mi gbogbo nǹkan tẹ́lẹ̀ mi mọ̀ tọrọ ni wọn à ń tẹ́ ẹ̀rí ìmọ̀ sí nǹkan tó jẹ́ pé nǹkan tó pàtàkì lórí ẹni tó sọ gbóhùn wa gan nígbà wa ni mú wa pé wọ́n sàtọ̀ báwa náà mọ̀ ní kò mọ́ ní nǹkan tí wọ́n máa ń mú lọ́kùnkúndùn nígbà wa ni mú pé òun náà ó fi lórí ẹni tó mọ̀ nínú àwọn nínú àwọn àtàgbẹ̀ àlàyé lónìí ní nǹkan tó jẹ́ kó ga jù tó ṣe pé téèyàn bá ní kò sí nǹkan kan tó lè jọyàn lójú nínú àwọn ayé àti ìdọ̀tí sí mẹ́mẹ́ yóò gbóngbó yàn téèyàn fojú sí ilé ayé gan kò sí ní bọ́mọ̀ yẹn lọ́wọ́ níbi wíwá yìí àdúrà lélẹ̀ tí Allah subhanahu wa ta'ala fi kọ́ ànábì rẹ̀ sallallahu alaihi wasallam rabbi zidni ilma tó bá tẹ́ ń gbà náà àbá ìmọ̀ ara àwọn àdúrà tó yẹ fi tọrọ lọ́dọ̀ mi máa tọrọ lọ́dọ̀ pẹ̀lú àwọn àdúrà eléyìí tó wá nínú àti súnà nàbí sallallahu alaihi wasallam ìmọ̀ ẹjẹ́ ká àdúrà dédé gbà ju kéèyàn máa forí ro àwọn àdúrà lọ wa qur rabbi zidni ilma nínú sọláàtì wa rabbi zidni ilma nínú àwọn àdúrà tábà ń ṣe rabbi zidni ilma kó wípé ilé ayé nìkan lèyìn ò máa èèyàn gbọ́dọ̀ máa tọrọ al-qiyamah náà bá wá tọrọ ìrẹ̀ olúwa fún mi nímọ̀ kò ní wípé títọrọ tó pé èèyàn ó fóǹkà sí títọrọ tí ò torí pé lẹ́yìn bá tún ti fòǹkà di ó ti bídà báyìí ló yẹ kí èèyàn ti máa ti ní kí èèyàn máa tọrọ pé kí àwọn sùkánù wàtàlá kó fún yẹn ní ìmọ̀ lẹ́yìn bá wá ń ti àdúrà yìí náà kó má jẹ́ wípé àdúrà lẹ́yìn ti lásán ni torí pé ìmọ̀ kì í gámà yẹn o ìnámàlà ìmọ̀ ti tà á lò èyí nímọ̀ àyàfi pẹ̀lú mímọ̀ kọ́ nípa rẹ̀ èyí ó máa kọ́ àwọn sábàbí eléyìí máa ń jẹ́ kéèyàn nímọ̀ náà èyí ó tún máa ṣe kí nítorí náà èèyàn bá wá jẹ́ wípé èèyàn wà nínú àwọn tó ṣe wípé olúwa dáyàn lọ́rẹ pẹ̀lú nǹkan tó ṣe wípé òun ní nǹkan tó tó tí Allah subhanahu wa ta'ala tí ó pa ànábì rẹ̀ lájẹ wípé kó tọrọ àjẹ́ wípé èèyàn ti jẹ́ ni tó wípé èèyàn jẹ́ ni tí Allah subhanahu wa ta'ala tí ó ti dáadáa sí ó ga fún mi nínú hadith látọ̀dọ̀ Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu wọn lẹ́nu bí sallallahu alaihi wasallam sọ pé mẹjọ́rì lè láàbù ní ẹ̀kọ́ ìrọ̀lẹ́ ní fàfẹ́ ìfòmìtì ẹnikẹ́ni tí Allah subhanahu wa ta'ala tó bá rú rere rò Allah subhanahu wa ta'ala yóò fún ní àgbọ́yé nígbà ẹ̀sìn rẹ̀ yóò fún ní àgbọ́yé nígbà ẹ̀sìn Islam owó orí ayé Allah subhanahu wa ta'ala mọ́ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn èèyàn yálà ẹni tó níbẹ̀ àbẹ́ni tó níbẹ̀ iná ìlú jẹ́ wípé kébèrè ẹ̀rí ẹlòmí tó ní owó tabua tó jẹ́ wípé mùsùlùmí yìí gan látàrí rírí tí ń rí àwọn kébèrè òun máa wọ̀ wípé ṣé Islam ló ti ẹgbọ́n mọ́ ni gbà tó jẹ́ wípé kò yé tí wọ́n á sọ fún ọ pé gbogbo ẹni tó wà ní òsè kébèrè náà gbogbo wọn náà ni wọ́n rí ayé ni kọ̀ọ̀kan wọn náà ni gẹ́gẹ́ bá nàbí ṣe sọ fún wa pé tó bá jẹ́ wípé ilé ayé bá jẹ́ nǹkan kan tó jẹ́ kó bá ń wọn ìyẹ́ ẹ̀kan lọ́dọ̀ Allah ni kódà kò ní kú kéfèèrè ló ti mú àmẹ́lẹ́ ayé òjẹ́ kẹ̀kẹ́ lọ́dọ̀ Allah Allah subhanahu wa ta'ala òun ni arrahman òun sì ni arrahim yóò kẹ́ gbogbo wa pọ̀ láyé yóò wá sáwàkẹ́ lọ́jọ́ gbẹ̀ndàgbẹ̀yà àwọn olùgbàgbọ́ òdodo nìkan ni wọ́n rí kẹ́ olúwa máa ń fẹ́ ni tó bá fẹ́ nílé ayé ìbẹ̀rí ò nílé ayé nínú àwọn mùsùlùmí náà ẹni tó ṣe ń gbóhùn náà rí dáadáa lé ayé lórí fìrìbì àwọn náà wà. àmọ́ ọ̀pọ̀ buhari wọ̀ tààrà ò ní fẹ́ ní kankan ní ìmọ̀ ẹ̀yà fẹ́ ni wọ́n ṣe nífẹ̀ẹ́. anabi sallallahu alaihi wasallam ni man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹnikẹ́ni tí Allah olúwo fún un ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ àjẹ́ wípé àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn Islam àwọn tó lùwà di oríire rò ní o àwọn tó ṣe wípé àwọn ni ó yẹ ká máa bá tò àwọn ló ṣe wípé àwọn ló yẹ ká máa bá jòkó kí á sì máa wá ìmọ̀nà látọ̀dọ̀ wọn wípé àwọn ẹlẹ́ni tó lùwà di oríire rò gẹ́gẹ́ bá dàbí ìlú àṣẹlá wọn fi fún wa ní òní tí wọn náà bá ń fẹ́ kó jẹ́ ọ̀kan nínú àwọn tó lùwà rò rí rò yìí ó mú àwọn ojúbọ̀nà eléyìí tó ṣe pé èèyàn máa ń takara rẹ̀ èèyàn máa ń takara rẹ̀ rí mà wọ́n náà mú ó mú pọ̀ ní o tí Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ pé ó ti ṣáájú kádàrà ipò wà nínú àwọn tí wọ́n rí mà yìí wọ́n náà wà nínú wọn wọ́n náà ní mà tó bá sì jẹ́ pé ò sínú wọn Allah subhanahu wa ta'ala yóò fi hàn níbi wípé o ti wá sábàbí àmọ́ pé ìwọ̀n wá sábàbí èèyàn ò ṣe sábàbí eléyìí tó lè kéèyàn wá máa gbẹdọ dẹdẹrẹ gbẹdọ ló wá bá bọ ní yìí máa yìí kò ní mà èèyàn ní mà kankan wọn. nínú àwọn ẹgbàá wa ọ̀rọ̀ oríṣiríṣi eléyìí tó wá nípa àwọn dáadáa tí ń bẹ nípa ìmọ̀ oní ẹni tí anabi sallallahu alaihi wasallam tó sọ fún wa nínú hadithi tí imaamu muslim tí wọn gbé jáde nínú ẹgbà wọrọ látọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam wọn ni man salaka tariqan yaltamisu fihi ilman sahhala Allahu lahu bihi tariqan ila al-jannah ẹnikẹ́ni tó bá fi lè mú ojú pàànà kan tọ̀ tó ṣe wípé lójú pàànà yìí ń wá ìmọ̀ ni Allah subhanahu wa ta'ala yóò ṣe é ní ọrùn fún láti rí olúwo ó ṣe ojú pẹ̀lú kan tó ṣe pé yóò tọ̀ láti jẹ́ ìgbẹ́sẹ̀ látàrí ìmọ̀ tí wáyé mímọ̀ wáyé mọ̀ ìmọ̀ ń ṣe sábàbí fún yàn láti rí àlùjànnà Allah torí pé látàrí pé wọ́n wáyé mọ̀ Allah ó ṣe ojú pẹ̀lú kan fún ọ tó fi rí àlùjànnà rẹ̀ wọ̀ tìbá àlùjànnà ní gbogbo wa sọ pé ó jẹ́ góńgó wa tèmi tó má bí kálukú pé kí ni tó ga jù tó fẹ́ ó sọ pé àlùjànnà àlìjẹ́nà yìí ẹrù ọlọ́ọ̀sì ni kò ní dé fẹ́ni kankan olú ò ní fẹ́ni kankan àyàfẹ́ni tó bá tọ́sí nínú àwọn nǹkan tí máa ń múyàn jẹ́ ìkan nínú àwọn ẹni tí yóò tọ́ sáà ti láàlìjẹ́nà ọlọ́ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ òun náà ní kí ẹ̀ máa wá ìmọ̀ ìmọ̀ nípa ẹ̀mí ọlọ́ torí pé pẹ̀lú rẹ̀ ọlọ́ọ̀ ti ní ọrùn fún yàn ọ̀nà kan tí yóò gbàgbọ́ bí àlìjẹ́nà nínú àwọn ẹgbẹ̀wọ́rọ̀ ilé nípa dáadáa oríṣiríṣi tí ń bẹ nípa ìmọ̀ òun náà ní ẹgbàá wa tó wá lọ́dọ̀ tó wá látọ̀dọ̀ Abu Darda ọbẹ̀ ọlọ́run wọn láwọn gbọ́dọ̀ níbi sọ̀rọ̀ wá sí náà sọ pé man salaka tariqan yabtaghi fihi ilman sahhala Allahu lahu tariqan ila al-janna ẹnìkẹ́ni tó bá fi mójú mọ́nà gbàgbọ́ tó ṣe wípé ń ìmọ̀ níbẹ̀ Allah subhanahu wa ta'ala yóò ṣe ní ọrùn fún ọ̀nà kan tó ṣe gbé yóò mú jáde lẹ́nà wọ́n wá ráwọn tí wọ́n kọ́ ìmọ̀ òun fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé àwọn iṣẹ́ ẹnjìnírì wà nílẹ̀ lóríṣiríṣi ẹ̀ lọ́kọ́ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi nínú àwọn ẹ̀kọ́ ìtọ́jú aláàrẹ̀ táwọn èèyàn kọ́ tí wọ́n kọ́ dolówó wà nílẹ̀ ẹ̀ lọ́kọ́ ó fi wọ́n yẹ̀yẹ́ ibi nǹkan tí gbogbo kálukú ń tàn ó ní àwọn ti mú pọ̀n wọ́n iṣẹ́ nínú ẹ̀kọ́ máa fi yẹ̀yẹ́ rárá àmọ́ gbà tó ṣe wípé ilé ayé òun ní nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé sórí wọ́n gbàgbé alùkẹ́yàmà wọ́n gbàgbé kílódé tí Allah subhanahu wa ta'ala fi dáhùn olùwà ní báyìí ti rún alhaya dàdúnyà wal ní ti máa ń dẹ́kù ajẹ́ kí nǹkan tí ó tàn ajẹ́ kó gba nǹkan tí ò ní tán máa wà lọ́wọ́ torí pé ilé ayé nǹkan tí ó tàn ni o kò sí bẹ́ẹ̀ àti fẹ́ pẹ́ tó tó bá padà yá èyí ó kó o bẹ̀. ó wá dọwọ́ kálukú kó máa wá ọ̀nà wo lòun lòun bọ̀ láti jẹ́ pé òun ó rẹ̀ àlùjánnà òun ó rẹ̀ àlùjánnà ọjọ́ ògbóni àlùkìyámà òun ò ní jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ náà torí pé kálukú náà ni ó wù kó máa wà nínú ìdẹ̀ra láíláí o kò sẹ́ni tó wù kó sọ wípé nígbà tí ọba dìjọ́ ọ̀gbìn ẹ̀gbẹ̀yàmá tí Allah fi sínú ìyá rẹ̀ Abu Darda nínú hadithi wọn wọ́n ní wa malaikata لتضع أجنحتها لطالب العلم رضا بما يصنع àdígbà àwọn mẹ̀lẹ́kà wọ́n tẹ́ iye wọn kalẹ̀ fún ẹni tó ṣe gbé ó ìmọ̀ lẹ́ni tó ṣe gbé lẹ́ni tó ṣe pé wọ́n yọ́nú sí nǹkan tètè àwọn kan sọ nípa rẹ̀ wọ́n sọ wípé eléyìí nípa pé àwọn màláíkà wọ́n máa ń wọ́n máa ń lọ káàkiri lórí ilẹ̀ ibi tí wọ́n bá ti rí wípé àwọn èèyàn ń ṣèrántí Allah wọ́n ń kọ́ nípa ìmẹ̀sì àwọn màláíkà náà pẹ̀lú wọn bẹ̀ tó bá padà lọ sọ́dọ̀ Allah olúwọ́n máa bí wọ́n tó bóòlù ẹ̀jẹ̀ láwọn ẹrú mi bíi wọ́n sọ wípé abáwọn lẹ́nu tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń ṣe ìrántí wọ ọlọ́ bẹ́ẹ̀ náà ni wípé kéèyàn jókòó síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ànábì ni ilà nazalat alayhim sakina wa ghashiyatuhum rahma wa dhakarahum Allahu fiman indah kéèyàn máa pẹ̀lú wọn níbi wípé ibi ń kọ́ ń bẹ̀ ọmọ ìdámà يتلون كتاب الله ويتدارسونه بينهم أنا ابن عوين كان وأن يقول أمجو إنه لك لنا ولي الله كما وانقل با القرآن وانقل با رلاني أراهم إلا نزلت عليهم السكينة ìbàlẹ̀ ọkàn sọ̀kalẹ̀ ní àyà tó jẹ́ pé ìbàlẹ̀ ọkàn yóò sọ̀kalẹ̀ ní wọn láàrin bẹ́ẹ̀ ọkàn wọn balẹ̀ ọkọ̀ ṣiyẹ́ tuntun rahman ìkẹ́ Allah yóò rọ̀ kiri káwọn bẹ̀ Allah yóò sì sọ rere nípa wọn fáwọn màláíkà báyìí ló ti jẹ́ wípé àwọn dáadáa oríṣiríṣi ìbẹ́ bí kó ṣe wípé èèyàn jókòó pẹ̀lú wọn níbi àyè ibi tí wọ́n ti ń kọ́ mọ̀ kódà kó ṣe wípé tó ń kọ́ kò yé ọ àwọn èèyàn gánì tó ṣe wípé èèyàn sórí ibú nípa péèyàn bá wọn jókòó láwọn olùmọ̀ bí báwọn olùmọ̀ jókòó èèyàn lè sórí ibú níbẹ̀ torí gbé pẹ̀lú kó jókòó pẹ̀lú wọn olúwo kó gbogbo yín papọ̀ kẹ́lí ibi báwọn mẹ̀lẹ́gbẹ́ ọmọ sọ pé lágbájá kìí ṣe pé ó dùdú wà kìí ṣe pé ó wá gbọ́rọ̀ nǹkan tó ń kọ́ wọn olúwo àwọn sọ pé òun kó gbogbo wọn papọ̀ so àwọn eléyìí àwọn tó ṣe ń gbé bí báwọn jókòó kìí kìí dórí ibú fún yàn lọ́nà kankan làwọn olùmọ̀ tó wá jẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn burúkú ló máa bá jókòó àwọn tó ṣe wípé pẹ̀lú jíjókòó pẹ̀lú wọn àwọn ìdá oríṣiríṣi tó máa ń ṣe wọ́n ló mọ gbàdájọ́ wọn wọ́n fi àwọn àyà Allah wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n fi àwọn ahadith Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n ló mọ gba pé wọ́n náà kọ́ ẹjọ́ tí papọ̀ ni. Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكر مع القوم الظالمين tó bá rí àwọn èèyàn kan tó ṣe wípé wọ́n ń sọ ìsọkúsọ nípa àwọn àyà ọ̀pọ̀ kúrò lọ́dọ̀ wọn mọ́jọ́ gbogbo ìlú wọn o tí àṣẹ ìtọ́jú bá wà mọ́ gbàgbé o gbọ́dọ̀ jókòó lẹ́yìn rẹ pẹ̀lú àwọn ọ̀daràn o gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn ìjọ alábòsí olúwa ń sọ nínú ayé àti ìṣèlú nínú ìlà pẹ̀lúmù iná mọ́ ajá mẹ́rin mọ́nà àti ìnà wàlí gàfìrí náà fi jahannama jami'a gbogbo ìwọ náà ti dàbí wọn Allah subhanahu wa ta'ala yóò kó àwọn mùnàfíkì àtàwọn kékeré papọ̀ sínú náà jahannama àwọn olùmọ̀ńkọ́ jíjókòó pẹ̀lú wọn kọ́ ìmọ̀ ń ṣe àgbéga fún yàn kódà kó ṣe wípé lásán lè yẹn kẹ́sìkò pẹ̀lú wọn yóò ṣe pé yẹn ń bẹ nínú àwọn tí wọ́n jẹ́ ní ìmọ̀. ànábì ni àwọn màláíkà wọ́n máa ń tẹ̀ ìyẹ́ wọn sílẹ̀ fún ẹni tó bá ti kí ni ẹni tó bá lọ wáyé nà lẹ́ni tí wọ́n ti pé wọ́n yọ́nú sí nǹkan tí ń ṣe àwọn màláíkà àwọn ẹ̀dá tó ṣe wípé àwọn ẹ̀dá tó ga ni tí Allah subhanahu wa ta'ala tí ó sì dá wọn ní ẹ̀dá tó jẹ́ àwọn ẹ̀dá alápẹ̀lẹ́ àwọn ẹ̀dá yìí kọ wọ́n tẹ̀ ìyẹ́ wọn sílẹ̀ fún ẹni tó bá ti gbó lọ wáìnà. wà iná làálímà lẹ́yìn sáwùfìrì lẹ́hù máa ń fi sàmáwá tí wọ́n máa ń fi ọ̀rù hàtà lè fi ìdánù fi mà àti wípé olùmọ̀gbọ́ gbogbo ẹni tó bá wà ní òkè òkè ilẹ̀ gbogbo nǹkan tó wà ní orí ilẹ̀ àti gbogbo nǹkan tó wà nínú sẹ́mà gbogbo gbogbo wọn ni wọ́n máa ṣe kí wọ́n máa tọrọ àforíjì fún títí tó fi dórí títí tó fi dórí ẹja tí ń bẹ nínú igbó òkun وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب àdínkù ọlájú ń bẹ fún olùmọ̀ lórí ẹni tó ṣe wípé kò ní mọ̀ nǹkan sí Allah ni ọlájú ń bẹ fún olùmọ̀ lórí irú ẹni báyìí ó dàbí ọlájú ń bẹ fún òṣùpá lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìràwọ̀ yòókù àríwí ọlá tó ga ni àríwí ọlá tó ṣe pé ó ga ni òṣùpá lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìràwọ̀ ọlá tó ṣe pé ó jẹ́ ọlá ńlá ni. wa innal ulama warasatul anbiya àdìgbò àwọn olùmọ̀ngọ́ àwọn ni àwọn làwọn ẹni tí wọ́n jogún àwọn ànábì Allah àwọn làwọn ẹni tí wọ́n jogún ànábì Allah ànábì ni nahnu ma'sharul anbiya narithu wala nurad wa ma taraknahu sadaqa àwọn ànábì àmọ́ jogún yẹn ni wọ́n jogún wa nǹkan tá fi yẹn kọ́ sàárà ni máa jẹ fáwọn mùsùlùmí náà ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n pe àwọn ọkùnrin yìí ànábì pe gbogbo wọn ló ní àpapọ̀ wọ́n tún wá pè wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan títí tánábì fi pe ọmọ wọn ànábì ni wàyà Fatimatu bintu Muhammadin salini min mali ma shi'ti la ughni anki min Allahi shay'a ìrẹ́ Fatima ọmọ ànábì sallallahu alaihi wasallam bímílẹ̀ rẹ̀ nínú owó mi ìní nǹkan kan tí mo lè fi gbọ́ lẹ̀ lọ́dọ̀ Allah anabi ni wa innal im wa innal anbiya lam yuwarratu dinaran ala dirhama wa innama warratu al-ilm faman akhadahu akhadha bi hazzin wafir rawahu abu dawud wa tirmidhi anabi ni adigba wa anabi allah wọn fi nǹkan kan lè fẹ́ nìkan láti jogún o nínú owó wúrà àbówó fàdákà nǹkan fi ilẹ̀ fún yàn láti jogún òun náà ní ìmọ̀ ẹni tó bá ti rí pé ó bá rí ìmọ̀ ẹni tí ó bá ní ti mú ó ti rí èrè ńlẹ́ ńlá ó ti rí mú o. àwọn àhàdìsì yìí àtàwọn àyà alukur'ani yìí ibi hàn wá àwọn aláǹlá eléyìí tó ṣe gbé ń bẹ fún mímọ wáìmọ tó ti jẹ́ pé ó yẹ kó jẹ́ nǹkan tí yóò máa ta gbogbo wa jí láti di láti ṣe wípé a máa wá ní gbogbo gbà mímọ wá ìmọ̀ kìí ṣe nǹkan tó ṣe pé ó lópin èyí ó máa kọ sí láéláé ni imam ibn abdul bar wọ́n sọ nínú síra àwọn àtẹ̀mí wọ́n ní títọrọ àforíjì tí àwọn màláíkà tó mọ̀ tọrọ àforíjì fún àwọn olùmọ̀ ó jẹ́ ẹ̀rí wípé Allah subhanahu wa ta'ala ó ti foríjì wọn o pẹ̀lú yọ̀ǹda rẹ̀ wọ́n ní látàrí eléyìí a mọ̀ wípé mímọ wáìmọ̀ ó jẹ́ nǹkan tó ṣe wípé ó lóore ju gbogbo nǹkan míì lọ nínú àwọn iṣẹ́ kò jẹ́ bẹ́ẹ̀ nítorí pé kò jẹ́ bẹ́ẹ̀ nítorí nǹkan kan àyàfi pé àwọn màláíkà náà kọ wọ́n tẹ iye wọn sílẹ̀ pẹ̀lú mímọ ṣàdúrà fún àti mímọ sọ̀rọ̀ àforíjì fún ẹni tó bá ṣe kí ni ẹni tó bá lọ wáìmọ̀ annabi sallallahu alayhi wa sallam inú hadithi abu umama radiyallahu anhu annabi ni man ghada ila لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان أو يعلمه كان كان كان كأجر حاج تاما حجته ẹni tó bá jẹ́ wípé ó fàfẹ́ mọ́júmọ́ jáde lọ sí mọ́síláṣí kò lọ́ọ́ sí nǹkan kan mọ́síláṣí àyàfi nítorí àti lọ kọ́ àlékún nínú mọ̀ nítorí lọ́wọ́ ṣe mọ́tíláṣí ni kó lọ kọ́ mọ̀ ó lọ kọ́ àwọn èèyàn ní dáadáa àbí nítorí lọ ṣe ni pé òun lọ kọ́ ládá tí ó wà fún yóò dàbí ládá ẹni tó ṣe hágì hágì tó pé ládá tí ń bẹ fẹ́ni tó fi tó jáde lé kò jáde nítorí nǹkan kan àyàfi nítorí kó fẹ́ lọ kọ́ dáadáa kan àbí nítorí kó fẹ́ lọ fi dáadáa mọ àwọn èèyàn ládàá tí ń bẹ fún yóò dàbí ládàá hajj tẹ̀yẹ̀ sí hajj tó pé ànábì ní wal hajjul mabrur laysa lahu jazaa'un illa al-janna hajj tẹ̀yẹ̀ sí tẹ̀yẹ̀ sí dáadáa kò ní ẹ̀sẹ̀ kan àyàfi àlìjẹ́nà jàmáà àwọn dáadáa oríṣiríṣi ní ti ń bẹ fún ìmọ̀ nínú àwọn dáadáa eléyìí tó ń bẹ fún ìmọ̀ nínú àwọn nínú àwọn ọ̀rọ̀ eléyìí àwọn olùmọ̀ nínú àwọn ẹni ìṣáájú tí wọ́n sọ nípa dáadáa tí ń bẹ fún ìmọ̀ òun náà ni ọ̀rọ̀ tí Sufyanu Thawri rahmatullahi alayhi wọ́n sọ wọ́n ní ma a'lamu 'amalan afdal min talabil ilm wa hifdhihi liman arada bi liman ìmọ̀ mímọ hal quran àti ahadith anabi sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn nǹkan tó wúlò nínú ìmọ̀ àwọn ọmọ nǹkan tó dáa tó fẹ́ni tí allah subhanahu wa ta'ala tó bá rò rere nù wọ́n wá gbùdàrí mi wọ́n gba ìgbà wọ́wá látọ̀dọ̀ sufyan as-sawri wọ́n ní máa yuradu allahu azza wa jalla bi shay'in afdala min talab al-ilmi wa ma tuliba في زمان أفضل منه اليوم سفيان الثوري وني يوا وجوه الله بلون غغا تدا بي مما وايمو eyan eyan ni wá ti rí ojú Allah pẹ̀lú nǹkan kan tó dàbí bí wọn wá ìmọ̀ wọn bá sọ pé èèyàn wá ti rójú Allah òun náà ní pé èèyàn wá ti wà lẹ́nà àlìjẹ́nà tó ṣe wípé lẹ́yìn bẹ́ẹ̀ bá wọ bẹ̀ ìdẹ̀ra tó ga jù tí olúwa máa ń ṣe fáwọn ará bẹ̀ òun náà ni pé yóò fojú rẹ̀ hàn wọ́n. kò wá sí bẹ́yàn ṣe ráàlìjẹ́nà kò wá sí bẹ́yàn ṣe rójú Allah àyàfi tó jẹ́ wípé ó wà àlìjẹ́nà. wọ́n ní wà máa tó lè balẹ̀ ilmu fi zamani afdala minhu al-yawm. wọ́n àwa ìmọ̀ lákòókò kan tó wá dáa tó ìgbà tí àwọn ń tẹ̀lé torí ìgbà tó ṣe wípé òun ni àwọn olùmọ́pọ̀ sí jù ní ọdún ọgọ́rùn-ún kejì lẹ́yìn hijira nabi wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó ṣe gbé àwọn olùmọ̀ oríṣiríṣi wọn kún bẹ́ẹ̀ ìgbà náà ni àwọn ìmáàmù ahmed ìmáàmù malik abu hanifa ìmáàmù shafi'i ìgbà náà ni wọ́n sẹ́mi ibn shihab zuhri nafi'an àwọn tó ṣe ń pé lẹ́yìn tí àwọn ọdún ọ̀pọ̀lọpọ̀ tún wá lọ sí dídòní ọ̀dọ̀ wọn láti ń kọ́ àwọn ìmọ̀ oríṣiríṣi nínú nǹkan táwọn náà ti jogún nínú ìmọ̀ o nínú nǹkan tó ṣe wípé wọ́n gba ẹgbà wa rẹ̀ wá àti nǹkan tó ṣe wípé àwọn ni wọ́n ro àròkọ rẹ̀ títí lọ́dọ̀ wọn láti ń gba àwọn ìmọ̀ àwọn nǹkan wọn ló yẹ kí mùsùlùmí gbàgbọ́ lódodo lọ́dọ̀ wọn làti ti ń kọ́ àwọn ìmọ̀ eléyìí tó jẹ mọ́ fífò ọ̀dọ̀ wọn làti ti ń kọ́ bóò ni a ti mọ̀ pé hadith yìí hadith tó dáa ni bóò láti mọ̀ pé hadith ilé nǹkan hadith tí ò dáa ni ọ̀dọ̀ wọn láti kọ́ àwọn ọmọ oríṣiríṣi àwọn tó ṣe wípé àwọn ni àwọn tí ó ṣe wípé wọ́n wá ìmọ̀ dé góńgó ìgbà náà ni àwọn ìmámù Bukhari làwọn náà làwọn náà tẹ̀mí Abdullahi ibn Mubarak Muhammad ibn Munkadir àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tó ṣe ń gbà yé máa ń fi ìsọ́dọ̀ àwọn títí lónìí àwọn ilé ìlú ẹ̀ka máa ń farawé àwọn ilé ìlú wọn nítorí pé láàbàtẹ̀ tó wọn àwa náà jẹ́ wípé àwọn náà rí nǹkan tó ní kọ nínú ìgbà mọ́mú ibẹ̀ ìhà pé wọ́n gbà wá. lábẹ̀rẹ̀ ìmáàmù Ṣáfi'í wọ́n sọ pé laysa ba'da ada'i al-fara'id shay'un afdalu min talabil ilm kò sí nǹkan tó lóore lẹ́yìn ìdẹ́yìn bá ti ń ṣe àwọn nǹkan tí Allah subhanahu wa pààyàn láti tó dàbí mímọ̀ wáìmọ̀ o wọ́n sọ fún imam shafi'i pé wàlẹ́lì jihadu fi sabilillah kódà kó ṣe gbé yàn jagun sójú ọ̀nà allah wọ́n sọ pé qala wàlẹ́lì jihadu fi sabilillah kódà kó ṣe gbé jagun sójú ọ̀nà allah kò sí nǹkan tó lóore tó mímọ wáyé mà nípa islam tó mímọ kò sí nǹkan tó lóore tó mímọ wáyé mà nípa islam. wọ́n bí imam ahmed rahmatullahi alayhi wọ́n ní ma afdal al-a'mal iṣẹ́ wo ló ṣe kó dájú imam ahmed ní talabul ilmi liman sahhat niyyatuhu kéèyàn máa wáyé mọ̀ nípa islam bẹ́ẹ̀ni tó ṣe wípé àníyàn rẹ̀ bá dáa wọ́n sọ wípé wọn máa dáa wọ́n ní yanu yìí rọ́fà alìjáde an nafsihi wa an ghayrihi wọ́n ní imam ahmed wọ́n ní kò sí nǹkan tó dáa tó bí máa wáyé mọ̀ islam o bi imam yìí pé kí wọ́n ní kò sí nǹkan tó dáa tó mímọ wá ìmọ̀ nípa Islam bẹ́ni sáàyè rẹ̀ bá da wọ́n ní gídà àlàyé nǹkan tẹ́ sọ yìí wọ́n ní yánu yìí rọ́fà àlìjáde ànáfì wà ń rọ èrè yóò jẹni tó ṣe wípé ó dàníyàn ìpín látàrí ìmọ̀ tó ń wáyé òun fẹ́ gbẹ́ ìmọ̀ kan kúrò lórí ara òun àtẹni tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wọ́n tún gbá ọ̀rọ̀ wa látọ̀rọ̀ ìmáàmù ahmed wọ́n sọ pé al-ilmu la ya'jiluhu shay kò sí nǹkan kan tí ó lè lẹ́gbẹ́ ìmọ̀ nínú gbogbo owó ilé ayé àti gbogbo nǹkan míì táwọn èèyàn kó sí abọ́lá àti nǹkan míì. ìmáàmù náwáwí wọ́n sọ nínú majmu' ittifaq as-salaf no Nawawi, náwáwí wọ́n sọ pé من اشتغل بنوافل الصوم والصلاة والتسبيح ونحو ذلك الإمام النووي وتوضيح الاشتغال بالعلم أفضل من من الاشتغال بنوافل الصوم والصلاة والتسبيح ونحو ذلك من نوافل العبادات مما ينتهي إن كتي إن كيبيا بيزي òun ما ó jẹ́ wípé ó lóore bí kò jẹ́ wípé èèyàn ti àwọn ọ̀pọ̀lọpọ̀ nàwáfìlì lọ àti wípé yẹn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀síbíyà kí ló dé tó ń fi sọ bẹ́ẹ̀ torí pé ìmọ̀ ìmọ̀ ń kù àmọ́ ní òkú ìpàdé yẹn bá ti kú kọ́ èèyàn lè láwọn náà fílà sí mọ̀ tó bá jẹ́ pé èèyàn wà láyé èèyàn wá ìmọ̀ èèyàn sì ń fi ìmọ̀ téèyàn mú mọ́ yìí èèyàn fi ń mọ ẹlòmíì yóò jẹ́ pé dáadáa yìí yóò mọ bẹ fún yàn títí dẹ̀yìn kú. nínú àwọn dáadáa tí tó bẹ nínú ìmọ̀ eléyìí tó ṣe ń gbé àwọn aṣáájú wa rere wọ́n ti sọ fún wa òun náà ni ọ̀rọ̀ tí imaamu Shafi'i tó sọ wọ́n ni man arada dunya fa alayhi bil ilm wa man arada al-akhirata fa alayhi bil ilm. ẹ̀rí gbẹ́lú mi látàrí pé wọ́n wálé ayé wọ́n pa gbogbo ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn wọ́n pa tù. imaamu Shafi'i wọ́n ni man arada dunya fa alayhi bil ilm ẹni tí máa ń wálé ayé ó yà kọjú mọ́ ìmọ̀ wa man arada al-akhirata fa alayhi bil tó bá jẹ́ pé dáadáa ìmọ̀ náà ni ọkọ̀ ojúmọ́ àjẹ́ pé téèyàn bá ń wá dáadáa láyé téèyàn wá dáadáa jọ́gbìn dàlùkẹ́yàmá kò sí nǹkan tó yẹ kéèyàn kọ ojúmọ́ àyàfi ìmọ̀ ẹgbà wọ́rọ̀ abẹ́rẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni man kana fil akhirati hammuhu ja'ala Allahu ghinahu fi qalbihi ẹni tó bá jẹ́ Allah fi arzikì rẹ̀ yóò fi sínú ọkàn rẹ̀ yóò jẹ́ wípé yóò ní tẹ̀lọ́rùn ànábì ní alìrìnà rìnà náà jíjẹ́ ni tí ó tó rọrọ̀ òun ni kó jẹ́ tó kàyàn rọrọ̀ èyàn jẹ́ wípé ó ní tẹ̀lọ́rùn torí pé déyàn bá ti jẹ́ ó ní tẹ̀lọ́rùn kò sí nǹkan kan jẹ́ bẹ̀rẹ̀ lójú nínú gbogbo tó ń gbókè nínú ilé ayé èyàn wà jẹ́ pé èyàn ó dàbí àwọn ọba ilé ayé torí pé kò sí nǹkan tó ń gbókè tó jọ lójú ànábì ní man kanat al-akhiratu hammuhu ja'ala Allahu ghinahu fi qalbihi wa jama'a lahu shamlahu Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó gúnrégé wa atathu ad-dunya wa hiya raghimah pẹ̀lú wípé dáadáa jọ gbé dàkẹ́yàmọ̀ lọ wáyé ànábì ní olúwo fi àrídìkì rẹ̀ sínú ẹ̀mí rẹ̀ yóò jẹ́ ní tó ní ìbẹ̀ lọ́rùn kò ní máa wáyé ayé ní àwa fagídé kò ní máa wáyé ayé wa fún wa tó máa sọ pé tó máa sọ fẹ́ lómi pé oògùn bẹ́ẹ̀ nìkan ó ṣe pé déyàn bá ṣe lónìí yóò lówó lọ́la ẹlòmíì sọ pé fi hàn gbà ó mọ̀ kù ó kù lẹ́yìn oṣù kan lọ kóun sáà ti lówó ẹni tí ń wáyé mọ̀ ẹni tó yẹ pé ìgbéǹdàkẹ́yàmọ̀ dáadáa bẹ̀ lòún fojú sí ànábì ni olùwó fún ní ìtẹ̀lọ́rùn kò ní jẹ́ni tí ó mọ wáyé ayé wa fún wa Allah subhanahu wa ta'ala yóò ti ṣe bọ́rọ̀ rẹ̀ tó oníjẹ́ni tí ó máa sáré kiri nílé ayé gbogbo gbà tó jẹ́ pé wọ́n máa ní kíní kan bẹ ní kíní kan owó ń bẹ ní kan yóò di lọ bí wọ́n tó wá owó mi kan yóò di lọ ọ̀rọ̀ rẹ̀ wá nítò kò ní ráyè fúnra rẹ̀ kò ní ráyè fáwọn ará ilé rẹ̀ ọjà máa wọ ìlẹ́hùn ìṣẹ́mlẹ́ wà ẹ̀tẹ́tù dúnìá wà ní ọ̀rọ̀ mímọ́ ilé ayé táwọn kan wá tó jẹ́ pé nítorí rẹ̀ wọ́n fàlùkì àmẹ́lẹ̀ olùwó wà fún ilé ayé ilé ayé wà bá dáadáa ilé ayé wà bá lóríṣiríṣi kódà kó ṣe gbé òǹgò òǹgò òní kò wálé ayé àmẹ́lẹ́ ayé wà bá ní fúláàtì gbogbo dáadáa oríṣiríṣi nílé ayé ẹ̀rí pẹ́ bá lọ́dọ̀ rẹ̀ àmọ́ kìí ṣe sábàbí ní kìí ṣe sábàbí tó jẹ́ pé òmùmọ̀ wà òun ò ṣe ní nǹkan tó jẹ́ pé nǹkan tó múmú láyà rẹ̀ àmọ́ Allah subhanahu wa yóò mú ní ó fi àgùkọ̀ ànábì wọn máa ń gánà ti dúnyà hàmù جعل الله فقره بين عينيه ẹni tó bá wá jẹ́ pé ìyá ayé ló ń wá ó gbàgbéra nípa tó ní wá ti torí ẹ̀ tẹ̀dá rẹ̀ ilé ayé ní gbogbo gbà جعل الله فقره بين عينيه وفرق الله شمله ولم يأتيه من الدنيا إلا ما قدر له olúwo fi àìní rẹ̀ yóò fi lójú rẹ̀ yóò máa wò kò sí bó ṣe fẹ́ ní tó yóò máa wò kó wọ́n sí jìnnà yóò máa sáré lójoojúmọ́ ọ̀rọ̀ rẹ̀ wá nílò torí pé kò ní rojú ráyà ara rẹ̀ wàlàmì àti ìmìnà tó ní àti ìlànà tó bèrè ọ̀la nǹkan kò wá ní wọn bá nínú ilé ayé o àyàfi kan tí Allah subhanahu wa ta'ala kọ fún kò sí bó ti fẹ́ sáré tó ilé ayé ló mú láyà rẹ̀ kò wá sí bó ti fẹ́ sáré tó àyàfi kó jẹ́ pé ọwọ́ nǹkan bá ọwọ́ wọn bá nǹkan tí Allah subhanahu wa ta'ala kọ fún òun náà ni ó wà bá torí pé أذكره من كان يريد العادلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها منحوما مدحورا بيون سين ساريتو دور يبيا هنا نواي كوتما دي بيون ساريوري أولي ساري دي دي دي دي كوتما دي تريد الله سبحانه وتعالى بقوف بيوري أما تريد القيامة دي أفو جزوه Allah subhanahu wa ta'ala yóò mú ilé ayé lókùn ìgbà tó ṣe fóun náà jókòó dẹdẹrẹ lọ́wọ́ àwọn sábàbí eléyìí tóun náà mú mọ̀ lórí wípé bí ní tẹ̀sẹ̀ ilé ayé olúwo tó àmẹ́rin tó ṣe pé ilé ayé náà ní wá tẹ́lẹ̀ náà ilé ayé tí máa ń kán ní tètè tán òun náà ní wá kì í ti gbogbo ẹni tó tún wá wá ní àlọ́ òtún wá fún èyí tó bá tún wà wọ́ tó ti sáájú nínú kádàrá látọ̀dọ̀ Allah pé yóò ní ilé ayé náà ní tó bá wá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà nítorí gbẹ̀dẹ̀ ayé ni wọ́n wá ó wá dáadáa jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà yóò wá jẹ́ gbé iná jahannam ló wá parí ọ̀rọ̀ rẹ̀ sí. jẹ̀mọ́ àárín pé nínú hadith yìí àti ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í yìí àárín pé kò sí nǹkan tó yẹ ká kọjú mọ́ bíi pé ká máa wá ìmọ̀ torí pé ìmáàmù Ṣáfi'í wọ́n fi yé wa pé tó bá jẹ́ pé ilé ayé lòun wá máa wá mọ̀ tó bá jẹ́ pé àlùkìyàmà náà lòun wá ń kọ́ náà ni ó tún máa nínú hadith anabi sallallahu alaihi wasallam wọn lẹni tí ó bá jẹ́ pé ó bá ti alkiyama ní àfojúsùn rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò di kọ́rọ̀ rẹ̀ gún yóò ti pé lẹ́ni tí ó ti tẹ̀ lọ́rùn ilé ayé ó ti wà bá kódà kò fi gbóyè yóò máa ráyé sá ayé ó ti máa léwu. àmẹ́ríkà bá jẹ́ pé ìdàkejì lèèyàn wá kọjú máa tiẹ̀ ó jẹ́ pé ilé ayé náà ni èèyàn gbàgbé alkiyama èyí tí ó tàn èèyàn ti jẹ́ kó gba ní tí ò ní tán lọ́wọ́ yẹn èyí ó jẹ́ wípé yóò mọ wálé ayé títí títí títí títí láti gbọ́ pé ó kú síbi nǹkan tí ò dáa ìdí ọ̀tún wá nínú ilé ayé náà nǹkan kò ní ju nǹkan tí ọkọ̀ sùkánù wẹ̀ tààlà tó ti kọ̀ fún lọ àwọn olùmọ̀kọ àwọn àkàwé púpọ̀ fún wa àwọn tírà lóríṣiríṣi nípa àwọn dáadáa tí ń bẹ nínú mímọ wáìmọ̀ àwọn olùmọ̀ yìí wọ́n ṣe dáadáa fún wa lọ́pọ̀lọpọ̀ nítorí wípé kò sẹ́ni tó lè má dáadáa tí ń bẹ níbi nǹkan àyàfẹ́ni tó ti ríru rẹ̀ kò sì sẹ́ni tí ó lè máa burú tí ń bẹ́ẹ̀ àyàfẹ́ni tó ti wípé kò ti sáájú rí nígbà tó yá ló padà rí àwọn olùmọ̀ yìí wọ́n má dáadáa tí ń bẹ́ẹ̀ wọ́n ti ṣe àwọn dáadáa fún wa lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú wípé wọ́n kọ́ sílẹ̀ fún wa wọ́n fi ilẹ̀ fún àwa tí a máa bọ̀ lẹ́yìn lóríṣiríṣi káwa náà fi máa ṣàǹfààní kó fi jẹ́ wípé àwa náà fi máa tún ìsìláàmù wa ṣe àwọn olùmọ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n kọ nípa hadith gẹ́gẹ́ bí imam bukhari nínú sahih wọn imam muslim nínú sahih wọn abu dawud at-tirmidhi Adarimi. nasai ad-darimi àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ tírà hadith nínú àwọn tó kọ jami àtàwọn sunan wọ́n máa ń mú àdáyanrí àyèká nínú tírà wọn tó ń fi àwọn ọlá tí fún mímọ wáìnà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì tún bẹ tó ṣe pé wọ́n wọ́n kọ àwọn tírà lórí mímọ ṣàlàyé àwọn dáadáa tí ń bẹ fún mímọ wáìnà nínú rẹ̀ náà ni tírà ibn abdulbar wọ́n sọ pé wọ́n sọ ní jamiu bayani ilmi wa fadli nínú àwọn tírà tó ṣe kó dáa tí ó yẹ kí ẹni tí bá ń wá ìmọ̀ òdodo ó yẹ kó nínú nínú àwọn tírà yìí òun náà ni tíra Ibn al-Jawzi wọ́n pè ní alhassu ala hibbil ilmi wa dhikri kaba'iri al-huffazi àwọn olùmọ̀ yìí wọ́n ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ fún wa kí Allah subhanahu wa ta'ala kí ó bá wa san ẹlẹ́sìn olóore torí wípé dáadáa tó ga òun ni wọ́n ti fún wa àwọn nǹkan tó jẹ́ wípé yóò máa mọ ó máa rí ó máa kà nínú àwọn nǹkan tó ti fi sílẹ̀ fún wa àwọn nǹkan tí ó máa mọ tí ó máa ń jọ́ láti nípa pé ìmọ̀ yìí náà níṣẹ́ ó gbọ́dọ̀ wà torí pé ọ̀kan yàn yóò fẹ́ dógùn yóò mọ̀ wọ́n pé àwọn ẹgbẹ́ mi wálé ayé lágbájá ra mọ́tò ń jẹta eléyìí náà wọ́n ló kọ́lé eléyìí náà wọ́n ní dáadáa táwọn ẹgbẹ́ mi bírí gbèsè èmi ò tí ì ṣe kankan ṣé ìmọ̀ ló wáyé kí n máa wá bí máa ka àwọn tíra yìí yóò máa túbọ̀ máa ṣèyàn láti nípa wípé orí nǹkan tó dáa náà lèèyàn sí wà àwọn olùmọ̀ yìí ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ fún wa nítorí pé Allah subhanahu wa ó ti máa rí àwọn nǹkan oríṣiríṣi nínú àwọn dáadáa tí ń bẹ nípa ìmọ̀ yìí wọn wá jẹ́ fún wọn afẹ́ sí ọmọ lórí ara wọn nìkan wọn wá tún kọ́ lẹ́kalẹ̀ máwa náà káwa náà lè máa ṣàǹfààní níbẹ̀. jẹ̀máà tó máa ń sọ̀rọ̀ nípa mọ̀ ó wà nínú mọ̀ ọ́ eléyìí tó jẹ́ pé ìmọ̀ tó wúlò ni ó sì wà nínú mọ̀ ìmọ̀ tó ṣe pé kò wúlò kò yẹ kí wọ́n báyàn bẹ̀. nínú àwọn ìmọ̀ ìmọ̀ tó ṣe pé òun ni ìmọ̀ tó wúlò ó pín sí méjì o nínú rẹ̀ ni ìmọ̀ tó ṣe pé òun ni ìmọ̀ nípa ṣẹ̀ríà Allah ìmọ̀ nípa ẹ̀sìn Allah ìmọ̀ tó ṣe pé òun ni ó jẹ́ kéèyàn lè sin Allahu azza wa jalla bó ṣe tó àti bó ṣe yẹ èyí tó jẹ́ pé látàrí rẹ̀ lè yóò fi mọ ìmọ̀ náà yàtọ̀ sí ìsìnà o nínú àwọn ìmọ̀ eléyìí tí ó rọ̀ mọ́ ìgbàgbọ́ àtàwọn ìmọ̀ tó rọ̀ mọ́ ọlọ́kan ọ̀jọ̀ kan àwọn ibadat àtàwọn ìmọ̀ tó rọ̀ mọ́ bóò láti máa gbélé ayé lọ́nà tí Allah subhanahu wa ta'ala fẹ́ sáwà títí máa wípé ẹ̀sìn Islam lóye ká máa ti síwájú gbogbo nǹkan àgbọ̀dọ̀ máa ti ìfẹ́ inú wa nípa afáfẹ́ kólé ayé jọ síwájú ẹ̀sìn Allah torí náà ó fi jẹ́ wípé nípa gbogbo nǹkan ilé ayé wa náà kọ kò sí nǹkan tí Islam ò dá sílẹ̀ gbogbo ohun tí mùsùlùmí bá fẹ́ dáwọ́lé ó wá yẹ kó jẹ́ wípé ó padà jọ́dọ̀ ó padà sínú Islam pé kí ni nǹkan bí Allah subhanahu wa sọ nípa ilé kódà kó jẹ́ pé kò nímọ̀ olúwa ní fasalu in kuntum la ta'lamun ẹ máa bí àwọn tó wọn nímọ̀ nígbà tó bá jẹ́ nímọ̀ kankan lábẹ́ àbúradà kó jẹ́ mùsùlùmí àyàfi kó jẹ́ ó mọ kí ni ìdájọ́ nípa kódà kó ṣe pé ń wò pé èsì nǹkan tó wà nínú nínú ẹ̀sìn gbogbo nǹkan pátápátá ní Islam dájú nínú àwọn ọ̀nà tó ti wúlò òun náà ni ìmọ̀ nípa ilé ayé àwọn ìmọ̀ kan wà tó jẹ́ pé àwọn ìmọ̀ ilé ayé ni ó ṣe pé ó wúlò àwọn ìmọ̀ yìí àwọn tó ṣe pé yóò ràn yàn lọ́wọ́ nípa ìdáyé gbádùn yàn gẹ́gẹ́ bí àwọn ìmọ̀ nípa mímọ̀ kọ́ nípa bó láti mọ tọ́jú aláàrẹ̀ àwọn ìmọ̀ nípa bó ni àti máa rọ̀ nǹkan ogun àwọn ìmọ̀ nípa nípa engineering àwọn ìmọ̀ nípa bó láti máa gbin oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọmọ ìpìlẹ̀ ayé tó ṣe pé ó wúlò tó jẹ́ pé látàrí èèyàn fi ṣe ìgbáyé gbádùn. nígbà tí wọ́n sọ fún wa nípa pé nínú àwọn ọmọ tó jẹ́ ọ̀nà yẹn òun náà ni ìmọ̀ nípa ṣẹ̀ríà àwọn ìmọ̀ àwọn ìmọ̀ yìí làwọn ọmọ tó jẹ́ pé ó rọ̀ mọ́ kí ni Allah subhanahu wa ta'ala sọ kí ni ànábì rẹ̀ sọ àwọn ìmọ̀ láti náà al àti sunnah nabi sallallahu alayhi wa sallam àtàlàyé àwọn aṣáájú wa rere nípa àwọn ọmọ yìí nínú àwọn ọmọ ilé ayé tó wá wúlò òun náà ni àwọn ọmọ ilé ayé tó wá sọ fún òun wúlò yìí ó wá bẹ wípé ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ló sọ pé ihris ala ma yanfa'uk wasta'in billah anabi ni wípé máa máa gbìyànjú lórí nǹkan tí ó wúlò fún ọ kò sì jẹ́ni tó ṣe wípé ń wá ìrànlọ́wọ́ Allah kí wọ́n wá lé ayé kí wọ́n sọ wípé òun díẹ̀ òun ò ní fi tẹ́ o òun ò ní ṣe kankan anabi gan ò kó jókòó tẹ́tẹ́rẹ́ kó wá jẹ́ wípé òun ṣe kankan anabi ni ihris ala ma yanfa'uk gbìyànjú lórí nǹkan tí ó wúlò fún ọ àmọ́ níbi ìgbìyànjú lórí tí ó wúlò fún ni láti lè gbáyé gbádùn yìí èèyàn gbọ́dọ̀ gbàgbé àlùkìyámà bó o ṣe ń wáyé máa nǹkan tí ó wúlò fún ilé ayé bẹ́ẹ̀ náà ló o sì gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni ó mọ̀ wáyé máa nípa nǹkan tí ó wúlò fún lálùkìyámà. àwọn ìmọ̀ kan wá wà tó ṣe pé nínú àwọn ọmọ ilé ayé náà ni tó ṣe pé ọ̀ràn èèyàn ọ̀nà yẹn táwọn kan nínú àwọn mùsùlùmí bá ti ṣe ni yóò kúrò aburú rẹ̀ ó kúrò lórí àwọn míì nínú àwọn mùsùlùmí. jamaa ó yẹ kéèyàn jìnnà sí gbogbo àwọn ọmọ nítorí pé kò wúlò gbogbo ànábì sallallahu alaihi wálé sí lọ́pọ̀lọpọ̀. pé ìmọ̀ tí ó bá wúlò ọmọ ti súnmọ́ nínú àwọn ẹgbà ọ̀rọ̀ atọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ifi hàn nígbà ànábì tọrọ lọ́dọ̀ Allah kó sáwọn níbi gbogbo àwọn ìmọ̀ tí ó wúlò nínú rẹ̀ ní hadithu wa látọ̀dọ̀ Zayd ibn Alqama wọn lánàbì sallallahu alaihi wasallam kana min du'a'i an-nabi sallallahu alaihi wasallam allahumma inni a'udhu bika min 'ilmin la yanfa' wa min qalbin la yakhsha' wa min nafsin la yashba' wa min da'watin la yustajabu laha nínú àdúrà eléyìí dáná tó wá sí náà máa ń ṣe òun náà ní pé ọlọ mo ń sáàdì rẹ níbi ìmọ̀ tó ṣe wúlò ìmọ̀ tó ṣe ọlọ a rí i pé látàrí eléyìí a mọ̀ wípé àwọn ọmọ kan tó ṣe pé wúlò ànábi tó sáàdì ọlọ níbi ọkàn tó ṣe àti níbi níbi ẹ̀mí kan tó ṣe ẹ̀mí tó ṣe pé yóò máa wá ti rí ayé gbogbo gbà ní àti ànábì tó máa ń sáde ọ̀pọ̀ nínú àdúrà tó ṣe pé kò ní jẹ́ gbígbà ìmọ̀ mùsùlùmí ni wọ́n gbé ẹgbàá wáyé jáde ẹgbàá wá mi látọ̀dọ̀ Jábìr ibn Abdullah radiyallahu anhu qala nabi sallallahu alaihi wasallam sọ pé salu allaha ilman nafi'a wa ta'awwadu billahi min ilmin la yanfa' rawahu ibn majah anabi àjẹpọ̀ àwọn ọmọ kan wà tó ṣe pé wọn ò wúlò kò yẹ ká bá wa mùsùlùmí níbẹ̀ àwọn olùmọ̀ wá túmọ̀ àwọn ọmọ tí ò wúlò yìí wọ́n túmọ̀ rẹ̀ sọ́nà méjì nínú rẹ̀ ní àwọn ọmọ tó ṣe pé ìmọ̀ ń kó ìpalára bá ẹni tí ń kọ́ ìmọ̀ nípa rẹ̀ yìí àwọn ọmọ tó ṣe pé ìmọ̀ ń kó ìpalára báyìí ni kí ń kọ́ ìmọ̀ nípa arú àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí ìmọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ tó ṣe pé èèyàn ń kọ́ nípa idán ìmọ̀ tó ṣe pé ẹni tí ń kọ́ ìmọ̀ nípa mímọ̀ wúrawọ̀ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe sọ fún wa nínú suratul Baqara wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr bí máa kọ́ ìmọ̀ nípa àwọn ẹ̀dá yìí báyìí yóò mú yàn jáde kúrò nínú ẹ̀sìn Islam àti bí máa padà olùwà ni wàmá káfàrọ̀ Sulaimanu wàlákin na shayatin káfàrù yóò alìmú na náà tẹ̀sí àwọn tí wọ́n kọ́ wọn nímọ̀ yìí wọ́n máa sọ fún wọn pé ìmọ̀ tó fẹ́ kọ́ yìí o aburú ni o yóò sì sọ pé òun fẹ́ kọ́ ìgbà tó ń bá wá kọ́ tán òun náà tún wá lọ ń kọ́ àwọn èèyàn àwọn ọmọ yìí ní àwọn ọmọ tó gbó tí ò yẹ kí ẹ máa kọ́ ni ìmọ̀ nípa agbègbà ìmọ̀ nípa mímọ wòra wọ̀ ìmọ̀ nípa kéèyàn máa forí sọ̀rọ̀ láì wo ọ̀rọ̀ Allah àtọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kéèyàn máa tẹ́ ẹ máa lórí ọpọlọ rẹ̀ táwọn míì tó ṣe pé ó yàtọ̀ sí tó jẹ́ pé ó tako ìlànà ṣẹ̀ríà àwọn ọmọ yìí á rí wípé nínú rẹ̀ èèyàn máa èyí ó máa ṣe àìgbàgbọ́ sí àwọn ìwọ Allah èyí ó ti máa sọ̀rọ̀ nípa Allah nígbà tó ṣe pé èèyàn nímọ̀ nípa rẹ̀ èyí ó ti máa jẹ́ wípé èèyàn ò gba ṣẹ̀ríà Allah gbọ́ látàrí ìmọ̀ wáìmọ̀ nípa arú àwọn èyí ó ti jẹ́ wípé èèyàn ń tàtàrà arú àwọn ọmọ yìí èyí ó máa ṣe ìṣọ̀tá sí àwọn nínú àwọn gbogbo àwọn ọmọ tó bá di rọ̀ nínú àwọn ìmọ̀ tí ó wúlò àkọ́kọ́ rẹ̀ ni ìmọ̀ tó ṣe ń gbé fúnra rẹ̀ ìmọ̀ ṣe ẹni tí ẹni tí ń kọ ẹni tí ń kọ ìmọ̀ ṣe yóò fa burú fún láyé àti láti yàmà ẹlẹ́ẹ̀kejì nínú ìmọ̀ tí ó wúlò nítorí pé irú mọ̀ báyìí kò sí àlùbáríkà kankan bẹ́ẹ̀ o wọ́n sọ pé wọ́n ló mọ gbogbo alukur'ani lórí wọ́n ló sì máa gbé e bu wọ́n sọ pé wọ́n ló mọ gbogbo alukur'ani lórí wọ́n náà ló tún ló tún kọrin burúkú wọ́n sọ pé wọ́n ló mọ gbogbo alukur'ani lórí èyí ṣe dáadáa sáwọn òbí rẹ̀ kí wàá ní fáyidà kí o tó ha kò sí dáadáa kankan bẹ́ẹ̀ kó jẹ́ àwíjàre fún yàn àbí kó jẹ́ àwíjàre léyàn lórí ìmọ̀tẹ́yàn kọ́ téyàn lò dáadáa yóò jẹ́ àwíjàre fún yàn ìmọ̀tẹ́yàn wá kọ́ téyàn fi ń tako tí Allah yóò jẹ́ àwíjàre léyàn lórí lọ́jọ́ gbẹ̀ndàlùkẹ́yàmù Ibadallah. ó wáyé kí gbogbo ẹni tó bá ti ń gbé bá ń wá mọ̀ ó ṣe wípé àwọn ọmọ tí ó wúlò ni ó máa wá o ìmọ̀ tó ṣe wípé yóò wúlò ìníkàrí bá ń wá kálukú náà mọ ìmọ̀ tó wúlò kálukú náà mọ wúlò gbogbo ọmọ tó ṣe wípé ń kọ́ yàn sí ṣẹ̀ríà Allah yóò mú yàn máa di àwọn nǹkan tó lówá sọ dànù yóò mú yàn máa sọ pé ọ̀rọ̀ kò mọ̀ kankan yóò mú yàn máa tako yóò mú yàn máa tayẹnu yóò mú yẹn máa ṣe ìbàjẹ́ táwọn olùgbàgbọ́ òdodo yẹn gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ọmọ yìí. èèyàn wá gbọ́dọ̀ jẹ́ wípé èèyàn jẹ́ wípé èèyàn wá ń látàrí wípé èèyàn ríra rẹ̀ lẹ́nu tí ó ti mọ ìmọ̀débì gan kéèyàn wá wò pé gbogbo àwọn ọmọ burúkú yìí gan kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹun kọ́ nípa rẹ̀ torí pé lẹ́ni tí ń gbẹ́kẹ̀lé nǹkan tó ti mà nínú mà torí pé àwọn nǹkan tó ti mà nínú mà o ò ní má gbà tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní má gbàgbé rẹ̀ àwọn ìdá tó wá ń tẹ̀sẹ̀ ń kọ́ nípa rẹ̀ yóò wá máa rọ́pò rẹ̀ nínú gẹ́gẹ́ bí kéèyàn máa kọ́ ìmọ̀ nípa kéèyàn máa ronú kéèyàn máa fi kéèyàn máa ti ọpọlọgbọ nu sẹ̀ríà ọpọlọ tó ṣe wípé ọpọlọ tó ní gbèdéke gẹ́gẹ́ bó ti wá ṣe ní gbèdéke tó lè rí ìrànlẹ́ ẹsẹ̀ wa etí wa ní gbèdéke nǹkan tó lè gbọ́ ó níbi tí nǹkan ó ti rí tá gbọ́ bẹ́ẹ̀ náà lọ́pọlọ wa náà níbi tó lè ronú dé ṣẹ̀rí àǹtí ni àwọn nǹkan tó wà ń bẹ àwọn nǹkan tó ju ọpọlọ yẹn lọ nínú rẹ̀ nǹkan tó gbọ́pọlọ wa mú wa àwọn nǹkan mí ti wà mẹ́tọ́ yẹn pé kò lè gbọ́pọlọ wa tẹ̀mí àná àwọn àpá àná lẹ́yìn kí ló sì sọ agbọ́ àgbà bẹ́ẹ̀ torí pé olúwa ti ń bá wa sọ̀rọ̀ òun lọ́ba tó dá ọpọlọ wa òun lọ́ba tó mọ nǹkan tó lè gbé àwọn nǹkan sì wà tí ẹ gbé ọpọlọ òun lè gbé kò sí nǹkan tẹ́yẹ ká sọ nípa rẹ̀ àyàfi kó agbọ́ àgbà kó wá jẹ́ pé èyàn ó rí àyà Allah nílẹ̀ èyàn ó rí hadith Nabi sallallahu alaihi wasallam nílẹ̀ èyàn wà máa ti dánù pẹ̀lú ọgbọ́n orí rẹ̀ irú ẹni yìí ń bọ́ aburú láàrin ibi rẹ̀ láyé àti lọ́jọ́ ògbìn ìdàgbé àmì olúwa ní kàlíyà lẹ́rí lẹ́rí ilẹ̀ yóò kọ́lì fún àmì ọ̀pẹ an tusibahum fitnatun aw yusibahum adhabun alim àwọn ẹni tí wọ́n tako àti ànábì sallallahu alaihi wasallam kí wọ́n lọ sọ́ra o kí fìtínà máa ṣe wọ́n láyé fìtínà gẹ́gẹ́ bí ìṣe kèfèrí lẹ́yìn tí èèyàn ti jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí dídi mùnáfìkì lẹ́yìn tí èèyàn ti ń ṣe islam òdodo àbí gẹ́gẹ́ bí dídi oníbídà lẹ́yìn tí èèyàn ti jẹ́ ẹni tí tó wà lórí ìlànà òdodo aw yusibahum adhabun alim àbíkó tó gbé àbí kò tàbí títí dídá ọ̀gbìn làgbẹ́ àmọ́ èyí pé nínú àwọn ìyẹlẹ́ta tó lè já wọn ni pé wọ́n lè kàn wọ́n má gbélébù níbi tó bá jẹ́ pé wọ́n ti lòfin ṣẹ̀ríà tó tó di pé yà yóò tún wá jẹ wọ́n lọ́jọ́ ọ̀gbìn làgbẹ́ àmọ́. kó wá jẹ́ pé èèyàn wá jẹ́ pé ọkàn yẹn wá balẹ̀ lórí ara rẹ̀ wípé fìtí náà lè ṣèyàn kéèyàn wá rí ara rẹ̀ dá gbé ládùúgbò mọ́tò ti kọ́ yìí èèyàn lè àti wípé bóun ṣe jẹ́ ẹni tóun ti mọ ìmọ̀ tóun mọ̀ yìí èyàn lè mọ tojú bọ àwọn nǹkan tí ò da nínú mọ̀ nǹkan tó jẹ́ pé burú ni o tó jẹ́ pé látara rẹ̀ ìtúnà lè dé báyàn kó tó gbé èèyàn padà gborí kúrò lójú ọ̀nà ọlọ́ gẹ́gẹ́ bó ti fi tẹ́lẹ̀ táwọn apá kan nínú àwọn tó ti ṣáájú wa gẹ́gẹ́ bí Abu Ma'shar Ja'far ibn Muhammad al-Balqi wọ́n ní ní ìpìlẹ̀ ayé bàbá yìí wọ́n wà nínú àwọn tó gbọ́ ìmọ̀ nípa al àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nínú àwọn tó jẹ́ pé wọ́n bá ìmáàmù ahmed àti al-bukhari àti muslim àti abu dawud àti at-tirmidhi àti ibn majah àtàwọn míì nínú àwọn àgbàgbà àwọn afá nínú àwọn tó bá wọn lò gbani àmọ́ bàbá yìí kọ́ wọ́n jẹ́ wípé fìtínà dé bá wọn látàrí àwọn ìmọ̀ká tó ṣe wípé kò wúlò o wọ́n wá jẹ́ pé wọ́n fi mímọ̀ kọ́ ìmọ̀ nípa hadithi sílẹ̀ wọ́n wá jẹ́ pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ́mọ kọ́ ìmọ̀ nípa nípa mímọ̀ ìmọ̀ hisab mímọ̀ jẹ́ni tí ó mọ̀ tí ó mọ̀ àti àwọn ìmọ̀ nípa àṣírò ìmọ̀ nípa àwọn nǹkan míì gẹ́gẹ́ bí ìmọ̀ nípa mímọ̀ wúra wọ̀ ìmọ̀ nípa dán bàbá yìí sàpadà dẹ́n tí ń kọ́ ìmọ̀ nípa gbégbá. títí tó fi jẹ́ wípé kódà gan lẹ́yìn tí wọ́n ti jẹ́ olùmọ̀ nípa hadith ló jẹ́ wọ́n jẹ́ tí wọ́n kọ́ ìmọ̀ nípa hadith wọ́n wá padà síbi àgbà fún àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn awòràwọ̀ bàbá tó ti jẹ́ wípé àwọn ni wọ́n nímọ̀ nípa hadith látàrí wípé wọ́n wá wò wípé ládùúgbò mọ̀ dáwọn yìí táwọn wà kọ́rù nǹkan yìí ìrújó wà dé báwọn ni nítorí pé tó bá ti ń kọ́ ní ọ̀dà yóò máa yọ dáadáa ní ọpọlọ rẹ àìdó máa rọ́pò rẹ bàbá yìí padà di pé wọ́n jẹ́ ọ̀gá fún wọn nínú àwọn tí wọ́n wóra wọ̀ bàbá yìí láyé gba al nínú àwọn Khalifatul Abbasiyya ni wọ́n wà bàbá yìí kọ àwọn tírà ọ̀pọ̀lọpọ̀ nípa mímọ̀ wòra wọ̀ àti nípa dán lẹ́yìn tí wọ́n ti jẹ́ wípé àwọn ni wọ́n jẹ́ olùmọ̀ nípa Islam imaamu Zahabi wọ́n sọ nípa wọn wọ́n ní annahu ta'ata tanjima ba'dama balagha al-arba'in wọ́n ní bàbá yìí lẹ́yìn tí wọ́n ti pé forty years ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ máa kọ́ ìmọ̀ nípa mímọ̀ wúra wọn wa umira hatta jawaza al bàbá yìí sẹ́ni títí tí wọ́n fi tó ń fi kọjá hundred years wọ́n ní bíbí wọn ó súnmọ́ bíbí ìmáàmù Ahmad ibn Hanbal wọ́n ní wàlàwọ́ annahu sábàtà ala tariqati ahli al-ilm walam yazigh anha wọ́n ní tó bá jẹ́ gbé bàbá yìí wọ́n bá dúró ti sí lórí ojú ọ̀nà àwọn olùmọ̀ni tí wọ́n gún ní kúrò lórí rẹ̀ wọn ò bá jẹ́ pé wọ́n máa wà nínú àwọn ẹni wọ́n máa kà fáwọn olùmọ̀ ńláńlá gẹ́gẹ́ bí àwọn Imam Ahmad bàbá títí ń wá ìmọ̀ nípa hadith wọ́n wá wò pé káwọn kọ́ ìmọ̀ nípa nǹkan míì wọ́n wá lọ ń kọ́ ìmọ̀ nípa àwọn nǹkan tí ò da gẹ́gẹ́ bí mímọ wòra wọ̀ àbí nǹkan míì nípa dán tó fi wá padà di pé wọ́n gún ní kúrò nídìí ẹ̀sìn Allah wọ́n padà di ẹni tó jẹ́ pé wọ́n di àgbà fún àwọn awòràwọ̀. ìmáàmù dára ni wọ́n sọ pé nígbà tí bàbá yìí wá ń fọ́ sí díẹ̀ ni wọ́n di ni wọ́n di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ̀ kọ́ ìmọ̀ nípa mímọ̀ wòrà wọ̀ wọ́n sì lo nǹkan tó lé ní ọgọ́rùn-ún ọdún tó bá jẹ́ pé bàbá Yorùbá gúnni ni wọn bá wà nínú àwọn olùmọ̀ àgbà tí wọ́n máa dákọ̀ lónìí eléyìí tá a rí kọ́ nínú ìtàn yìí ni wípé ìwọ náà lónìí òun wá ìmọ̀ mọ́jẹ́ kí máa tán ọ jẹ o èyí tó ti rí nínú mọ̀ mọ́jẹ́ ó tán ọ jẹ kó máa wò ó pé ìwọ náà lè lọ tójú bọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó ju agbára rẹ lọ kó mọ òun pé kí wọn náà tọpọlọpọ nu ṣẹríà ọlọ ó rí ọlọ sọ ànábì sọ ó wà ó pé jẹmínà gbé lórí ọpọlọ mi wọn sì sọ pé láti hádà máa nà àyà ọlọ wà lẹ hadith anabi sọ sẹlẹ wà lẹ kò sí gbìyànjú kankan mọwulẹ gbìyànjú sẹmí náà wà kọ ànàní gbọrọ ọlọ gbọrọ ànàbì kò tẹlẹ tẹyẹ bá wá jí báyìí gbé à òun náà ti ní màdébí gbóhùn náà lè máa nǹkan tí ò dànù pé kò sí tó fẹ́ mú wá nù mọ̀ tó jẹ́ tuntun àwọn olùmọ̀ ti sọ́dún rẹ̀ tẹ́lẹ̀ èyí ò mọ̀ sọ èyí ò mọ̀ fi ti sọ́dún àwọn olùmọ̀ yìí tó bá ti di wájú pé ó fẹ́ máa mú nǹkan tuntun wá nínú ẹ̀sìn yìí àwọn ìsìnà burúkú ló ti wà lórí rẹ̀ nínú àwọn tó ṣe ń gbọ́ yẹ kẹ́yìn á fi ọ̀rọ̀ wọn sàrí kọ́gbọ́n nípa wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan tẹ̀yàn jẹ́ o débi wípé èèyàn wá sọ gbé àwọn ọmọ tí òwúlò lèèyàn fẹ́ máa kọ́ ipe kò kú sí nǹkan tó lè fi fìyàn láburú òun náà ni Abul Ma'ali al-Juwayni tó kọ́ wọn jẹ́ Abdul Malik ibn Abdullah wọ́n ní bàbá yìí wọ́n bẹ̀rẹ̀ sí lọ́mọ kọ́ ìmọ̀ nípa mímọ tọpọlọbọ mímọ sọ̀rọ̀ like ní àwọn mutakallimin ẹgbẹ́ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ sọ wọn ní fi àwọn tó wọ́n ti lọ́jìkì bọ̀ ní ṣẹ̀ríà pẹ̀lú pé bàbá yìí náà gbígbé nǹkan yìí nǹkan nǹkan tí ò dáa ni wọ́n sì máa gbá àwọn olùmọ̀ wọ́n ti lé wa sí bàbá yìí nǹkan wọ́n wá padà di wípé bàbá yìí sì máa wípé ìmọ̀ yìí nǹkan kì í sòdodo èyí kò sì sí àmàdánù kankan bẹ́ẹ̀ bàbá yìí di pé wọ́n padà dẹni tí wọ́n lọ kọ́ ìmọ̀ nípa nǹkan tí ò dáa nígbẹ̀yìn ayé bàbá yìí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí Sheikhul Islam Ibn Taymiyyah mo ṣe sọ látọ̀dọ̀ Al-Hasan Ibn Al-Abbas wọ́n ní bàbá yìí nígbẹ̀yìn ayé wọn wọ́n padà túbá kúrò nídìí wọ́n padà túbá kúrò nídìí nǹkan tí wọ́n ṣe yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Muhammad Ibn Amr ar Al-Fakhr Ar-Razi bàbá tó ṣe gbà wọn ni wọ́n kọ́ التفسير الكبير بابا ينا جاوبو متكلمين نيوا اما ني بان ياي و او قدا تقول لقد تاملت الطرق الكلاميه والمن والمنهاج السلفيه والمناهج السلفيه فما رايتها تشفي عليلا ولا تروي غليلا ورايت اقرب الطرق ورأيت أقرب الطرق طريقة القرآن nígbà tó ti gbẹ̀yìn ayé bàbá yìí wọ́n tún bá ọ wọ́n sọ pé ọ̀nà tó dáa jù òun náà ni ọ̀nà tí alukur'ani gbé ọ̀rọ̀ gbà ọ̀nà tí sunna nabi sallallahu gbé ọ̀rọ̀ gbà wọ́n ní aqra'u filifbaadi arrahmanu ala al'arshi istawa ilayhi yas'adu al-kalimu àwọn ti kí ni àwọn padà kúrò níbi rẹ̀ ọmọ ìjárọ̀bà mísìlẹ̀ tẹ̀jìrìbà ti àròsọ mísìlẹ̀ máa rí fàtì bàbá yìí ní pé ẹnikẹ́ni ó bá jẹ́ pé òun náà ó fẹ́ dẹ́rù nǹkan tí mo dánwò olóòrí irú nǹkan tí mo rí wọ́n fi sọ fún wa wípé wọ́n wulẹ̀ dánwò wọ́n wulẹ̀ wọ́bẹ̀ torí pé kìí ṣe gbogbo ẹni tó wọ́bẹ̀ ni ó jáde kúrò ń bẹ tó fẹ́ kú kúrò láyé wọ́n wulẹ̀ dánwò ni wọ́n èèyàn gbọ́dọ̀ jẹ́ pé gbàdé yẹn wáyé màá yìí èyàn ò máa tójú bọ àwọn nǹkan tí ò tọ́ nínú àwọn nǹkan tí ò dáa. nínú àwọn nǹkan tó yẹ kí n mójútó níbi pé yàn wáyé nípa ẹ̀sìn Islam òun náà ní pé mímọ wáyé mà nípa ẹ̀sìn Islam yìí ó wà nínú rẹ̀ eléyìí tó jẹ́ ni tó jẹ́ pé ó sì wà nínú rẹ̀ léè tó jẹ́ wípé ọ̀ràn yẹn táwọn kan bá ti nímọ̀ nípa rẹ̀ kò sí léèdì lórí àwọn ìkú. wọ́n bí imaamu ahmed wọ́n sọ wípé wọ́n sọ wípé imaamu ahmed no àwọn ọ̀ràn yẹn ètò ìṣègùn kálukú gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ òun náà ni àwọn nǹkan tó ṣe wípé pẹ̀lú rẹ̀ ilẹ̀ tí yẹn ó fi pé ó bá nímọ̀ nípa rẹ̀ kò sí mo ti fẹ́ sẹ́tù gẹ́gẹ́ bí àwọn ìmọ̀ tó rọ̀ mọ́ ń sọ̀lá ìmọ̀ tó rọ̀ papọ̀ mọ́ síyà níṣẹ́ o nímọ̀ nípa àwọn nǹkan tí máa ń ba sọ̀lá ti bẹ̀ o sì ṣe sọ̀lá ti wọ́n ń ṣe sọ̀lá ti lọ iṣó wá jáde lára rẹ̀ àbò wọnú sọ̀lá ti pẹ̀lú gbẹ lára àbẹ́lómi gan sọ pé òun mọ̀ pé sọ̀lá ti ọ̀ràn yẹn ni gbogbo àwọn ilé ìkálukú gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ ó gbọ́dọ̀ mọ tiẹ̀ nígbà tó ọba ti mọ ẹ̀sìn ní òsì o gbọ́dọ̀ mọ àwọn nǹkan tó yẹ kó gbàgbọ́ nípa Allah àwọn ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ní nípa Allah ìgbàgbọ́ tó yẹ kí yẹn ní sáwọn sàhábà nàbì sọ̀rọ̀ sẹ́lẹ̀m ìgbàgbọ́ tó yẹ kí yẹn ní sí alukur'an ìgbàgbọ́ tó yẹ kí yẹn ní sí àwọn màláìkà gbogbo àwọn ilé ìkálukú gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀. gẹ́gẹ́ bí Imam Ahmad tí wọ́n ṣe tọ́ka sí i wọ́n ní alẹ́dì láyé sáàrùn jahluhu salatuhu wa siyamuhu wa nahwi dhalika gẹ́gẹ́ bí màtọ́rọ̀ masọ́lá ziyam àti kàtọ́rọ̀ mẹ́lẹ̀ wọ́n ní imaamu ahmed ó gbára àwọn èèyàn kan kọjá wọ́n á kọ ìwé kan ránṣẹ́ sí wọn láti kọ́ wọn ní sọ̀là wọ́n á fi ìwé yìí ránṣẹ́ wọn tó yẹ kí níbẹ̀ nípa wípé ọ̀nà èèyàn ní kí wọ́n mọ̀ nípa sọ láti wọn o kó jẹ́ kí wọ́n mọ̀ nípa àwọn òfin tó rọ̀ mọ́ sọ láti wọn kó lè jẹ́ pé sọ láti tó da ni wọ́n mọ̀ sí. ọ̀nà èèyàn ní lórí yàn kó jẹ́ pé kó ṣe àwọn ọ̀nà èèyàn ìjọsìn nínú ẹ̀sìn Islam àwọn ọ̀nà èèyàn yìí kò wá lè jẹ́ pé èèyàn ṣe o àyàfi pé kéèyàn ṣe bil ikhlas wal mutaba'a kéèyàn ṣe gẹ́gẹ́ bá nàìjíríà sẹ́lẹ̀ èèyàn ti lè jẹ́ pé èèyàn mọ̀ ṣe gẹ́gẹ́ bó ṣe ní àṣe àyàfi pẹ̀lú ìmọ̀ nínú àwọn ọmọ òun náà ti ní pé àwọn tó jẹ́ pé ọ̀ràn èèyàn táwọn kan bá ti nímọ̀ nípa rẹ̀ ni kìí sọ̀rọ̀ èèyàn lórí gbogbo oníkálukú gẹ́gẹ́ bí àwọn nǹkan tó bá ti yàtọ̀ sí ìmọ̀ nípa gẹ́gẹ́ bí àwọn ọmọ nípa bó láti pé ogun ìmọ̀ nípa usulul fiqh ìmọ̀ nípa tafsir àwọn eléyìí ń jẹ́ pé táwọn nǹkan bá ti nímọ̀ nípa rẹ̀ kò sí aburú lórí àwọn ìkù náà ló fi jẹ́ pé aburú táwọn olùmọ̀ ń gbé kúrò lórí wa kì í ṣaburú kékeré torí pé látàrí wọn ni òfin jẹ́ pé wọ́n máa wọ́n máa pẹ̀sẹ̀ lé wa lórí pẹ̀lú wípé ààrí olùmọ̀ torí pé gẹ́gẹ́ bí ìmọ̀ nípa ogún tuntun nìdí àwùjọ kọ̀ọ̀kan gbọ́dọ̀ pèsè ẹni tó gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ àwùjọ tí wọn bá ti lẹ́ni tó nímọ̀ nípa ogún pínpín kọ́ àwọn àwùjọ yóò jẹ́ àwùjọ tó ṣe pé wọ́n mọ̀ pẹ̀sẹ̀ sílẹ̀ fún wọn. àjẹ́ pé aburú táwọn olùmọ̀ ń gbé kúrò lórí wa aburú tó ṣe kíni aburú tó ga ni. àwọn olùmọ̀ tó wá ṣe ń pé àwọn nímọ̀ nípa ìmọ̀ gbogbo ìmọ̀ eléyìí tó ṣe gbé ọ̀nà yẹn ni kí kálukú kọ́ nípa rẹ̀ àti tó ṣe gbé àwọn tí táwọn àkàbá ti mọ̀ kò àwọn ilé ni àwọn tí Allah subhanahu wa ta'ala ròyìn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ìròyìn tó ga ọ ètò ìgbé wọn tó kà nímọ̀ nípa òfin tó rọ̀ mọ́ sọ̀láàtì rẹ wọn tó nímọ̀ nípa òfin tó rọ̀ mọ́ síyàmù rẹ kété wọn ni wọn ń sọ̀rọ̀ nípa àwọn dáadáa yìí ẹni tó ṣe wípé torí pé ẹ̀sìn tiẹ̀ ò ní pé àyàfi pẹ̀lú ẹ̀ àmẹ́ni tó kọ́ àwọn àlékún yìí àlékún nínú ìmọ̀ igbá àwọn dáadáa ابن عبد البر وأن قد أجمع العلماء على أن من على أن من العلم فهو فرض متعين على كل امرئ في خاصته بنفسه ومنه ما هو فرض على الكفاية إذا قام به قائم سقط فرضه عن أهل ذلك الموضع إمام عبد البر وني إنه أقول مقو lórí wípé ìbẹ̀ nínú mọ̀ nǹkan tó ṣe wípé ọ̀nà yẹn dandan lórí kálukú ni tó ṣe wípé ó jẹ́ ọ̀nà yẹn fún ní kálukú kó mọ̀ ìsì ń nínú mọ̀ tó ṣe wípé ọ̀nà táwọn kaba ti mọ̀ ni tó ṣe pé àwọn kọ àwọn mọ̀ ọ̀nà yẹn rẹ̀ yóò kúrò lórí àwọn ará agbègbè yẹn jàmáà ló yẹ lára tó yẹ ká mójútó nípa fáwọn wá mọ̀ ni a sì àfọmọ́ àníyàn wa fún Allahu azza wa jalla nídìí ìmọ̀tàn wáyé àmọ́ wa nítorí ìdílé ayé ìgbàjẹ́ Allah subhanahu wa ta'ala ń sọ fún ànábì sallallahu alaihi wasallam àtàwọn ànábì tó ti ṣáájú tó lè wá sọ fún wọn pé kí wọ́n mọ sọ fáwọn èèyàn wọn pé nínú ìtànàbí sallallahu alaihi sọ òní qul ma as'alukum alayhi min ajr wa ma ana min al láyé ọ̀pọ̀lọpọ̀ ànábì sọ fún wa àwọn èèyàn bẹ́ẹ̀ náà wọ́n ti fi sọ lọ wàmá wàyá kọ́mi lá asálùkùn aláìhì màlà ẹ̀yìn yẹn kí n bí èrè owó kankan o lórí pípẹ́ tí mo pè yìí báyìí làwọn ànábì ṣe tí wọ́n sọ fáwọn èèyàn nígbà tó jẹ pé àwọn ànábì ó bá jẹ pé wọ́n máa ń gbowó lórí kó gbowó ní po lúrú papọ̀ mọ́ sápà fáwọn èèyàn kátó látòrí àwọn ànábì tó ti lọ títí dórí ànábì sallallahu alaihi wasallam olúwa ní kọ́ mọ sọ fáwọn èèyàn wọn pé kí n owó kankan lọ́wọ́ yìí lórí tí mo pè yìí torí ẹ̀ náà ni pé èèyàn gbọ́dọ̀ ṣàfọ̀ máa níyàn rẹ̀ fún Allah kikọ wa nípa kíkọ́ téèyàn máa kọ́ ìmọ̀ èèyàn gbọ́dọ̀ kọ́ ìmọ̀ nítorí pé èèyàn fẹ́ o torí pé àwọn ìlérí ìyà oríṣiríṣi ń bẹ fún ẹni tó bá ti bẹ̀. torí pé nínú àwọn nǹkan tí ànábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ tó dákọ̀ fún wa nínú hadith Abu Hurairah nípa àwọn ẹni tí olúwo kọ̀kọ́ fi náà jó níjọ́ gbogbo alkiyama ànábì ni rajulun ta'allama al-ilma wa 'allamahu wa qara'a al àná fa ó utiya bihi fa'arrafahu fa'arrafahu ni'amahu fa'arafaha qala fama 'amilta ha nínú àwọn tánàbí sọ pé iná kọ̀kọ́ jó ń jọgbìn alkiyama òun náà lẹ́nìkan tó fẹ́ pé ó kọ́ ìmọ̀ ó sì mọ̀ ó ka al àná ó sì mọ̀ wọ́n wà mú wọ́n jọ pé alkiyama Allah subhanahu wa ta'ala fi hàn àwọn ìdẹ̀ra oríṣiríṣi tó ti dé fún olúwa ma bí pé kí ló fi ṣe yóò sọ pé ta'allamtu al-ilma wa 'allamtuhu wa qara'tu fika al-Qur'an mo kọ́ ìmọ̀ mo sì kọ́ àwọn èèyàn nítorí jẹ mo ka al nítorí jẹ Allah subhanahu wa ta'ala ọba tó nímọ̀ nípa nǹkan tí ń bẹ nínú ọkàn kálukú olúwo ní kàdáàkà irọ́ ló pa aláàkín náà kàtà aláǹtàlì ìkọ́lá alim nítorí nǹkan tó fi kọ́ ìmọ̀ oníkan lè bá sọ wípé ah lágbájá ń kọ́ olùmọ̀ ni ẹ bá ń wá olùmọ̀ ẹ lọ́dọ̀ lágbájá ọ̀kọ̀dọ̀ tẹlifọ̀rán ní ìkọ́lẹ̀ fún ọkọ rẹ̀ ó ka alukọ̀rán nítorí kan lè bá sọ pé lágbájá ń kọ́ ó mọ alukọ̀rán ké ọkọ̀dẹ́ pé gbogbo nǹkan wọn ti sọ nípa tala ló yẹ kó wà ìjẹ́nà tó ga lónìí tí ẹ bá ti rú ẹni báyìí àmọ́ nítorí pé àníyàn rẹ̀ ó dá olúwo nìkan lọ sọ́ọ́ sínú ẹjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmù nínú àwọn ẹgbàwọ́rọ̀ ilé ìtànàmì sọ̀rọ̀ sẹ́lá ti ń sọ fún wa in tó tí dandan wípé kí àwọn akọ́ ìmọ̀ nítorí ti Allah nìkan ó náà ni ẹgbàwá Abu Hurairah nínú nǹkan tí Abu Dawud tó gbé jáde bisnadi sahih anabi ni man ta'allama ilman mimma yubtagha bihi wajhu Allah la yata'allamuhu illa liyusiba bihi 'aradan min ad-dunya lam yajid 'urfa al-jannati yawm al-qiyamah ẹni gani tó bá fi lé wáyé makan ìmọ̀ tó ti gbà máa ń wáyé rẹ̀ láti rí ojú Allah ìmọ̀ tá máa ń wáyé rẹ̀ láti rí ojú Allah ìmọ̀ nípa ẹ̀sìn Islam jẹ́ ìṣe ìmọ̀ nípa ilé ayé ìmọ̀ nípa ẹ̀sìn Islam torí pé máa ilé ayé torí gíláàfin wa torí ilé ayé náà nìyí

Allah subhanahu wa ta'ala òun ni ó jẹ́ wípé tó bá nífẹ̀ẹ́ yàn yóò mú káwọn èèyàn nífẹ̀ẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ yàn àmọ́ tó bá jẹ́ pé èèyàn ń ṣe nǹkan tí yóò èèyàn téèyàn fi wá ìfẹ́ àwọn èèyàn téèyàn sì fi wá ìfẹ́ Allah èèyàn ò ní rí ìfẹ́ àwọn èèyàn èèyàn sì tún ní ìfẹ́ Allah àmọ́ téèyàn bá ṣe nǹkan téèyàn fi wá ìfẹ́ Allah kódà kó fi pa àwọn èèyàn kórìíra rẹ̀ Allah subhanahu wa ta'ala ló ní olúwa wà sọ fún mọ̀lẹ́kà jìbìrì pé mo nífẹ̀ẹ́ lágbájá jìbìrì lọ́wọ́ akéde ní sánmọ̀ tó olúwa ti nífẹ̀ẹ́ lágbájá yìí mọ̀lẹ́kà ẹ̀ mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ olúwa wà fi ìfẹ́ rẹ̀ sáwọn èèyàn lọ́kàn lórí ilẹ̀ tába mele ajẹ́ wípé a ti àpọ̀ máa níyàn wa fún Allah azza wa jalla a ní máa ṣe kankan nínú ìjọsìn tó fi dórí mímọ wáìmọ̀ ẹ̀yà fi nítorí ti Allah azza torí wípé tába ṣe nítorí tiẹ̀ àìdá ní ìrètí wa bẹ̀ tába ṣe nítorí tiẹ̀ dáadáa ní ìrètí wọn bẹ̀ nǹkan tá à ń wá níbi ká máa ṣe nítorí tiẹ̀ á rí àdúrà lẹ́nu olúwo nífẹ̀ẹ́ wa yóò tún ní káwọn èèyàn náà nífẹ̀ẹ́ wa àmọ́ a ṣe nítorí nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tá à ń wá àwọn àníri olúwo ní nífẹ̀ẹ́ rẹ̀ kò sì tún ní jẹ́ káwọn èèyàn gan tí ń wá ìfẹ́ wọn kò ní jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kí wá ní àníyàn eléyìí tó jẹ́ pé ó yẹ kéèyàn ní tí ìmọ̀tẹ́yàn àníyàn tó yẹ kéèyàn ní tí ìmọ̀tẹ́yàn wá òun náà ní wípé

irú ẹni bẹ́ẹ̀ yóò mọ wà dáadáa ní gbogbo gbà. nínú àwọn nǹkan tí wọ́n ba ìsàfọ̀mọ́ mímọ wá ìmọ̀ nítorí ti Allah tí wọ́n bàjẹ́ òun náà ni kí wọ́n mọ wá ìmọ̀ nítorí lẹ́ni tó ṣe pé kò tatara rẹ̀ kò fi wá ìyọnu Allah nínú àwọn nǹkan tí máa ba ìkìláàsù yẹn jẹ nídìí wí wáìmọ̀ òun náà ni kéèyàn máa wáìmọ̀ kéèyàn máa fi wá ojú Allah kéèyàn máa wá nítorí nǹkan ilé ayé pé bóyá nítorí ó fẹ́ fi gbaṣẹ́ kan nítorí rẹ̀ ní fi ń wáìmọ̀ irú ẹni báyìí kò ní rí dáadáa ń bẹ̀ o. nítorí pé olúwa ni innal ladhina la yarjuna liqa'ana wa radu bil hayati dunya watma'annu biha wal ladhina hum an ayatina ghafilun ula'ika ma'wahum an-nar bima kanu yaktubun onírílẹ̀ ayé ẹ̀dá tó lè tilẹ̀ lọ́gbìn nàìjíríà jamaa ọ̀nà yẹn wá ní lórí oníkálukú ó jẹ́ pé nǹkan tó bá ti kọ́ nínú mọ̀ wọ́n rí bá àwọn fi ṣiṣẹ́ nǹkan tó bá ti mọ̀ nínú mọ̀ kò rí bó fi ṣiṣẹ́ kò bá kéré jù bẹ́ẹ̀ lọ kéèyàn rí i pé èèyàn fi ṣiṣẹ́ ilé ìwà nínú àwọn dáadáa ilé ètò wípé ìmọ̀ mú kéèyàn jẹ́ wípé èyí ò mọ̀ ń sapọ̀ mọ́ ìjọsìn rẹ̀ fún Allah azza wa jalla jẹ́ wípé lórí ìmọ̀dínkọ̀n àníyàn rẹ̀ ò ní yí torí pé ó kọ bó bá ṣe ń kọ ó fi o dáadáa torí pé òun sí ẹ̀sìn rẹ̀ lórí ìmọ̀nà torí pé ọkàn rẹ̀ tó bá jẹ́ pé èèyàn ń kọ́ ìmọ̀ èèyàn ló aburú lè dìyàn láyé àti lálùkẹ́yà nù olúwa ni أتأمرون الناس بالبر أتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون ṣé ń pa àwọn èèyàn láti ẹ̀kọ́ ṣe dáadáa ẹ̀ wá ń gbàgbé orí ara yín ẹ̀sì ń ké síra ṣé ẹ̀wà ronú ni níjọ́ gbẹ̀dẹ̀ àlùkò náà sì ni ẹni tí ó bá ṣe dáadáa tí ó jẹ́ wípé ìmọ̀ tó ní ó fi ti tẹ́ àwọn ẹni yìí làwọn tí wọ́n jẹ́ pé wọ́n san lẹ́san olúwa ni àwọn olùgbàgbọ́ òdodo mọ̀ sọ́njọ́ ọ̀gbìn àgbẹ̀ àmọ̀gbọ̀ kọ́lù alhamdulillahi alladhi sadaqana wa'da wa awratana al-arda natabawwa'u min al-jannati haythu nasha' fa ni'ma ajru al-'amilin ẹ̀san dáadáa ni ẹ̀san àwọn ẹni tí wọ́n ṣiṣẹ́ iṣẹ́ lè yóò ṣe lé yóò fi rí dáadáa jọ gbé nàìjíríà kìyàmà kó wá jẹ́ pé gbogbo ìmọ̀ okun oríyàn èèyàn ló kàmẹ́tàlì ìhìmárì yahmilu asfara ọ̀rọ̀ yóò dàbí ẹni tó jẹ́ pé ràkúnmí tó di ẹrù tíra ni gbogbo tó ń kó sínú tíra tó wà lẹ́yìn rẹ̀ kò yé kò wúlò fún báyìí lẹ ọ̀rọ̀ yóò ṣe rí gbogbo téèyàn bá ti ń kọ́ nínú mọ̀ kéèyàn rí pé èèyàn lò nínú sahihul bukhari àti muslim nínú hadithi usama ibn zayd anabi sallallahu alaihi wasallam sọ pé yóò ju rajul yawm al-qiyamati fayulqa fi an-nar fatandaliqu aqtabu batnihi fayaduru biha kama yaduru al-himaru bi raha fi fi raha anabi ni wọ́n mú ẹni kan wájú ọgbẹ̀dẹ̀ al-qiyama wọ́n wá sọ sínú gbogbo tó wà nínú rẹ̀ wà máa tú jáde yóò wà máa yí káàkiri ràkúnmí tí wọ́n yí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n yí níbi ọlọ àwọn ọlọ tó yẹ pé kẹ́tẹ́kẹ́tẹ́ wọn fi máa ń pàwà rẹ̀ gẹ́gẹ́ bí ní òde máa yí nùná àwọn ará náà wà kó lé lórí wọ́n àzọ pé yá fúlàní malak kí ló sí ọ alámtakùn ta'muru bil ma'ruf wa tanha 'anil tí wọ́n kọ́ ní ilé ayé tó mọ́ sọ fún wa wípé dáadáa ni ẹ ṣe aburú ni ẹ má yóò wá sọ fún wọn pé kuntu amuru bil ma'ruf wala àti wa anha 'anil munkari wa àti mo máa ń sọ fún ilé ayé pé ẹ má ṣàbúrò o èmi ò sì ní ṣe mo sì máa ń sọ fún yín pé mo máa ń sọ fún yín pé kẹsẹ dáadáa kì í ní ṣe ìwà akọ fún yín kẹsẹ aburú òun gẹ́gẹ́ mo máa ṣe àbí Allah subhanahu wa ta'ala kó nínú ilé tí mo gbogbo nǹkan tẹ́yìn bá ń kọ́ kí èèyàn ń ṣe kí ni èèyàn mú lò nínú gbogbo ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ torí pé ìmọ̀ nípa ẹ̀sìn Islam kò dàbí nǹkan míì gbogbo bó bá ṣe ń kọ ilé ó máa ríbi tó yẹ kó ti máa lò nínú ọ̀rọ̀ ojoojúmọ́ rẹ̀ bó bá ṣe ń kọ yìí tó mú lò ní jẹ́ wípé ìwọ gán tún rántí ìmọ̀ yìí kó o máa gbàgbé rẹ̀ yóò wá jẹ́ dáadáa fún ọ láyé dáadáa jọ́gbìn dàlùkẹ́yàmù nínú àwọn àsọtẹ́lẹ̀ léyìí tó ṣe gbé àwọn olùmọ̀ ti sọ fún wa nípa mímọ wáìmọ̀ nínú rẹ̀ náà ni wípé ó jẹ́ wípé nǹkan téèyàn ti ṣíwájú nípa ìmọ̀ téèyàn fẹ́ wá òun náà ní páyà Allah kéèyàn jẹ́ wípé èèyàn ń páyà Allah nípa pé ìmọ̀ tó ń fẹ́ wá yìí òun náà nínú rẹ̀ náà ti ní pé kí àníyàn rẹ̀ dáa nípa ìmọ̀ tó fẹ́ wá kó mọ̀ wá nítorí ilé ayé ele náà wà nínú àwọn ọ̀nà tí máa ń jẹ́ kí èèyàn tètè rí ìmọ̀ yìí kọ́ torí pé tí Allah subhanahu wa ta'ala bá mọ̀ pé àníyàn rẹ̀ dáa ọba tó fẹ́ gbọ́n ló máa ti wà lọ́kàn náà rẹ̀ tó wà nínú ọkàn rẹ̀ dá olúwo mọ̀ ọ́ mọ̀ àmọ́ tó bá ti mọ̀ pé àníyàn rẹ̀ ò dáa olúwo yìí sì fún ẹnì kankan ní ìmọ̀ yìí àyàfẹ́ ni tó bá ro rere rò olúwo ní débò mọ̀ nínú ìgbé yẹn ṣe kí ni èèyàn fẹ́ kọ́ ìmọ̀ yìí láti gbé ìmọ̀ kan kúrò lórí ara rẹ̀ láti tún ìjọ tìyàn sí kéèyàn sí Allah subhanahu wa ta'ala lọ́nà tí ó gbà yẹnu tìyàn kéèyàn wá sí bẹ́ẹ̀ kéèyàn tún kéèyàn tún fọ̀nà mẹ́ni tó bá wu Allah nínú àwọn ẹrú rẹ̀ torí pé tẹ̀sán ní kálukú tètè gbogbo alákọ̀ọ́ ìmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn apá kan kọ àwọn apá mi ò ní kọ àmọ́ àwọn tí wọ́n kọ ọ̀nà ìyànjú lórí wọn falawla nafara wa ma kana al-mu'minuna liyanfiru kaffa àwọn mú àwọn mú mi ní kẹsí gbogbo wọn ni wọ́n jáde lọ sójú ogun falawla nafara min kulli firqatin minhum ta'ifatun liyatafaqqahu fi ddin wa liyunziru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun àwọn àwọn kan lọ kọ́ ìmọ̀ títí pé ìgbà tí wọ́n bá padà dé wọ́n máa wọ́n àwọn èèyàn wọn létí wọ́n máa kìlọ̀ fún wọn pé kó máa jẹ́ fún Allah lódodo kó wá jẹ́ pé èèyàn lọ kọ́ mọ̀ yẹn wá jókòó ka ibi yẹn wà èèyàn padà sílé ibi yẹn ṣe ò kìí ṣe nǹkan tó dáa tó o torí pé lára àwọn sábàbí tí yẹn fi máa ń kọ́ ìmọ̀ òun náà ní pé èèyàn fẹ́ tàtàrà rẹ̀ èèyàn fẹ́ fi mẹni tí Allah bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ eléyìí tó ti jẹ́ wípé ládàá ńlá ń wà fún yàn látàrí wípé èèyàn rí dáadáa èèyàn fi mọ̀ yàn èèyàn ráburú èèyàn sọ fún yàn pé kó dínà fi dáadáa ńlá rẹ̀ kí yàn láyé àbí lálùkẹ́yàmù nínú àwọn àsọtẹ́lẹ̀ yìí òun náà ní wípé ó jẹ́ pé yẹn ń wá ìmọ̀ ní wíwà tó dódó ó jẹ́ pé ìmọ̀ téèyàn lè yẹn wá yìí ìyẹn fojú sí ìyẹn sì wá ní wíwà tó dódó ìyẹn sì wá ìrànlọ́wọ́ Allah. nínú àwọn àsọtẹ́lẹ̀ yìí wọn náà ní wípé nínú rẹ̀ náà ní wípé. nínú rẹ̀ náà ni gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi eléyìí tó yẹ kí èèyàn gbà láti láti lè rí ìmọ̀ èèyàn èèyàn mú lò èèyàn ò máa fi ọpọlọ rẹ̀ ráre torí pé bàtà wà ní ọ̀dọ̀ ìgbà yìí gangan gangan lèèyàn lè kọ́ ìmọ̀ téèyàn ó mọ̀ ìgbà yìí gangan ló rọrùn fún yàn téèyàn bá ti wá fàkókò ráre ní ìgbà tó rọrùn fún yàn yìí èèyàn dàgbà níwájú wípé ìmọ̀ ní wúlò fún yàn. nínú àwọn nǹkan tó yẹ kéèyàn mójútó nídìí wípé èèyàn fẹ́ rí ìmọ̀ tó wúlò òun náà ni wípé kó jẹ́ wípé gbogbo nǹkan tí máa ń tí máa ń kọjú yẹn tí máa ń kọjú náà yàn láti ní àníyàn tó dáa nídìí wíwá mọ̀ kéèyàn jìnà sí kéèyàn má ti máa kájú nídìí wíwá mọ̀ kéèyàn farabalẹ̀ kéèyàn máa farabalẹ̀ máa fọ́ mọ̀ torí pé nígbà téèyàn bá ti kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan síwájú èèyàn sọ pé mo fẹ́ máa há mo fẹ́ ha súwọ́tù bákọ́rọ̀ alẹ́ imran àti nìta mo fẹ́ ha mẹ́tẹ̀ẹ̀ta jọ kan nígbà téèyàn bá tó bá dalẹ́ téèyàn bá ha péjì mẹ́wàá tó bá dọ̀la èèyàn ní padà síbi rẹ̀ ànábi ni innal mubatta la ardan qata wàlà zọ́hùrọ̀ bákẹ́yà ẹni tó agbẹ́sìn dá léegun ẹ̀yìn kò sí ó sọ pé òun fẹ́ lọ sí èkó ní ìsìn ẹ̀sìn tún gbọ́dọ̀ dé kò ní thirty minutes yóò dá léegun ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ ò ní kù kò sì ní kọjá ó lè mọ́ kọjá odò ọba nítorí náà èèyàn gbọ́dọ̀ ti pẹ̀lẹ́ pẹ̀lú ọpọlọ yẹn kó ṣe gbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn olùmọ̀ àwọn sàhábà náà sọ̀rọ̀ sẹ́là ń gẹ́ tó bá ti kọ́ àyà kan tó bá ti rí pa wọn lò wọ́n tún padà lọ gbà mí báyìí ni wọ́n ti máa ń kó ìmọ̀ jọ èèyàn kan jí lọ́jọ́ kan kéèyàn ló lùmọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lèèyàn mọ̀ kó papọ̀ tó fi dì mọ̀ nínú àwọn nǹkan tí máa ń sọ dínà yẹn níbi àdínní mà tí ó wúlò òun náà ní kó jẹ́ pé kéèyàn má mọ ọ̀nà téèyàn fẹ́ gbé téèyàn ti fẹ́ kọ́ ìmọ̀ yìí gbà kéèyàn gbàgbọ́ yé ara rẹ̀ bóòlù tí máa ń gbàgbọ́ yé nǹkan kọ́rọ̀ ara rẹ̀ yí ọ kí wọ́n mọ̀ pé èmi yàtọ̀ sí lágbájá débi ṣe máa débi ṣe ń tètè gbàgbọ́ yé nǹkan nì kó sì jẹ́ pé o mú ojúgbọ̀nà jẹ sọ o ò farawé nìkan kó wá jẹ pé èèyàn sọ pé ọ̀sán ní máa kàwé lónìí tó bá tún dọ̀la ó sọ pé à nkàwé ní nkà tí àlùmọ́ lọ́sàn-án alẹ́ ní máa kà tí kọ́rọ̀ àdá yẹ yí ọ. nínú àwọn nǹkan tí máa ń kọ dínà yẹn níbi àti rímà tí ó wúlò wọn náà ní kó ṣe pé èèyàn máa gba èèyàn máa gba èèyàn máa gba advice lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n ka ìmọ̀ fún wọ́n ka mọ̀ fún àwọn ènìyàn wá ń bi léèrè pé kódà mo fẹ́ lọ ilé kí ológun mọ sọ̀rọ̀ ìgbà kí ló fẹ́ lọ sí mo fẹ́ lọ kọ́ kí lọ́dọ̀ ọ̀dọ́gbẹ̀ ẹ má lọ o òun ò sí mọ gángan wọ́n ní mọ̀jáhìlá jẹ́ àdá ẹni tó òun ò ṣe tán láti fàkókò rẹ̀ lẹ́fún àti kẹ́kọ̀ọ́ kò ní fẹ́ kí wọ́n náà kọ́ wọ́n ní gbogbo ẹni tó bá ti sàìmọ̀ kan nípa nǹkan kan kọ́ ìmọ̀ ń bu lọ́ta nì wọ́n sọ pé à kódà ó dáa kí wọ́n kọ́ ìmọ̀ nípa ìtọ́jú aláàrẹ̀ ó sọ pé ìmọ̀ nípa kí ni kódà gbà ó dàbí àwọn kọ́ ìmọ̀ nípa ìlú kí ni kódà gan àwọn tí wọ́n kọ́ ìmọ̀ nípa rẹ̀ àwọn kọ́ ni wọ́n sọ pé ó há kúrò àwọn kò dáadáa àwọn nǹkan tí ó mọ̀ sọ fún irú ẹni advice lẹ́nu rẹ̀ ẹni tí ó sọ fún ọ nípa àwọn ọ̀nà tó tó fi rí ẹ̀kọ́ lọ́nà tó dáa òun ni kò gbọ́ lẹ́nu rẹ̀ òun náà ni ìmọ̀ tó wúlò kọ òun náà ni kó jẹ́ pé kí àwọn máa dẹnu tí yóò dilẹ̀ fún gbogbo àríyànjiyàn oríṣiríṣi táwọn nǹkan oríṣiríṣi ti máa ń kọjú náà yàn níbi àti lo àsìkò yàn fún nǹkan tí ó wúlò. nínú rẹ̀ náà ni wípé kí àwọn jẹ́ gbogbo àwọn ẹni rẹ̀ lèyìn ọmọ bá nì kó má jẹ́ àwọn ẹni burúkú lèyìn ọmọ bá nì wípé déyàn bá ti ń bẹ́ni burúkú rìn kò sí nǹkan tí ó kọ yàn àyàfà burú. abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó sànù gbogbo wa pẹ̀lú ìmọ̀ tí ó wúlò ìmọ̀ tó jẹ́ wípé àwíjàre ni ó jẹ́ fún aláyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ àwọn ìmọ̀ tó jẹ́ yóò jẹ́ nǹkan tí yóò ṣe àtẹ̀gùn fún wa níwájú Allah kí Allah fi fi wá sáré jẹ́nà níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ni kí Allah subhanahu wa ta'ala fún wa olúwa dákun ìmọ̀ tí ò ní wúlò fún wa láyé àti lálùkìyàmọ̀ àbí ètò Allah subhanahu wa àwọn olùmọ̀ látòrí àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam àbí Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣe àlékún àgbéga fún wọn àwọn tí wọ́n ń bẹ láyé nínú wọn àbí Allah subhanahu wa ta'ala kí ó túnbọ̀ máa tọ́ wọn sọ́nà ó sì túnbọ̀ máa gbé àlékún ìpáyà rẹ̀ fún wọn àbí Allah subhanahu wa ta'ala àwa tí a wà lórí ipá ń wá ìmọ̀ náà àbí Allah subhanahu wa ta'ala kí ọmọdún wa ní ìmọ̀ tí ó wúlò àbí Allah subhanahu wa ta'ala àwọn dáadáa téèyàn máa rí látara àmà yìí kó ló wá ṣe fún aláyé ó sì ṣe fún aláìkẹyàmà abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ̀ ṣe wá nínú àwọn tó ṣe pé wọ́n máa wá ìmà nítorí ilé ayé o abẹ́ kó bá wa tún àníyàn wa ṣe kí ó jẹ́ wípé ó ṣe wá nínú àwọn tó ṣe pé ìmọ̀ ó jẹ́ àwùjáde fúnjọ́ ògbóni aláìkẹyàmà ìmọ̀ ní jẹ́ àwùjáde lé wọn lórí اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما ربنا اغفر لنا ولوالدينا ولجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولرسولك بالرسالة وماتوا على ذلك ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله